tinú ahoro nígbà tí òun ìpọ́njú mú wọ́n ní àfàìlà ọjọ́ bí ọjọ́ bá yọ máa là ní tèmi bí iṣin bá yọ ọmọ rẹ̀ á là. Hmm. Oh, well, I won't tell you that for now. But one thing I will tell you is it will be out very soon. But your fans are expecting it. What do you have to tell them? Just words. Watch out. Okay, ma. Ma. Eh, do it, do it, do it, do it. Wá, kí ni? N tó bá fẹ́ bí ẹbí mi léèrè. Kí lẹ́mọ̀ tá fẹ́ bí wọn gọ́tẹ́ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ń disturb wa. Èmi ní bá sọ̀rọ̀ bó ti ń gbọ̀n bí ewé orí omi. Kí wọ́n fẹ́ bí wọ́n jáde lọ́ọ̀ ní ẹ̀rọ lẹ́rọ̀. Kí lẹ́ni lẹ́nu tá fẹ́ bí tẹ́ fẹ́ sọ manual ẹ̀yin ò ní kí níyàn gbé ayé òòrùn gbogbo rìpọ́tà àdúgbò lórí oníwèé báyìí tẹ́ ń bá ara dákì ẹ̀ eh, ní kankan tẹ́ fẹ́ béèrè eh, ẹ máa gbé ìwé yóò kí. ẹ bá wa kàn wọ́n ká bí. ẹ máa fi ẹ máa fi yọ ń bọ̀. Darasin galagajo tuntun ni ó ń gbóná. Hello. What's your name? Call me Slim T. What? Slim T. Slim T. Jọ̀ọ́ kí ni ìtumọ̀ kọlọkọlọ ajá tí o gbé kọrùn yìí. Emilis. Yeah. Gold chain mi. You call that cheap thing a gold chain? Real gold. Real gold. Yeah. Kí gbogbo ilé ètò wa jọ papọ̀ lera wọn yìí, what's that all about? Eh, èmi náà kàn ní kí n wà creative bíi àwọn Ọlámídé Bàdó àti ọ̀gá ńlá rẹ̀ mọ́ra àwọn ah. whisky. Yóò creative bí wọ́n tó tọ̀. Ojú ẹ̀fọ́ ni afọ́jú gáríbà ni ẹni. This is just a swag. Ah, ó ríran nígbà tí mo rí ẹ tí ológo nínú land there is no sun here so mo ṣe rò pé bí ojú ń dùn ẹ. Okay, Mr. Slim T, you want to be like Olamide yeah. and Ogala and Co. Have you thought of being a brand of yourself? Anyways, without wasting much time, only to fẹ́ kọ yìí, ṣé orin ti tiẹ̀ ni àbí orin àkọtẹ́lẹ̀? My reason. Okay, let's see how much of a talent you have. Yeah, see you can come me Slim T. You just dey pass it dey tell me waka ọmọge wa ṣe you be my chika if you no gree make you carry waka ọmọge wa ooo mm, baby mi wa mm. Everybody, ebadi baba sanbadi bobo ọmọlẹ tó ṣe di rogodo stop ṣe bá oyè máa pè mí lólódò àjẹbẹ máa fún ẹni kóńdó parí olódò ní slim tea eh, ọmọlẹ eh, ní eh, slim. olódò ni ẹ no ológo kọ́ lèmi sọ olódò olódò ni ẹ ah ah ṣórin ló rò pọ̀ nǹkan lójú ara music is something something you have to feel i'm not feeling you your stage name is stupid your voice is so dry and your lyrics oh my goodness ah ah ah kí ló máa ń ṣe èèyàn ẹ̀yin up and coming artist yìí ṣé pé ẹ̀ ní jókòó kẹ́ ronú yín you come up with something good get out. Next. Oh. Next. And what's your name, please? Latino. Okay. Is that a Latin name? No, means Latino knows how to sing. Knows how to sing. Yeah. What kind of music do you sing, please? Hip hop R&B. Hip hop and R&B, or hip hop R&B? Hip hop R&B. <sighs> like seriously, let's hear what you have for us. Baby girl, you look so hot. Girl, I wanna let you know I'm tempted to touch the way you work and the way you whine. How we never lie, I am feeling cold. Baby girl, you look so hot. Girl, I wanna let you know I'm tempted to touch the way you work and the way you whine. How we never lie, I am feeling cold. Baby, please be my own girl, you my lighter. Oh, Yeah, that's a good one. Oh, it's good. It's so talented. Of course. Yeah, yeah, it's so good. You're so good in turning a good music into a bad one. Yeah, you're so good at that. Ah, ah. nígbà tó kọ́kọ́ wọlé lẹ́ẹ̀kan tó ti ń pèrè ní then I knew something was gonna go wrong. Oh my God, Lord, why iṣẹ́ sí daycare ó yẹ kán lè sign it up yeah because your voice is so good at putting little children to sleep. tó fọwọ́ retí such a dirty habit. but excuse me what do you think about that guy. Miss Darrison I don't I don't get it right now what exactly is your problem but wey were okay and like seriously I would have given him like an eighty-five percent because if you pay, olama choose ó ní ojú wa even as a matter of fact in my records here. Eh, mo ti fún ọmọ ẹ almost seventy five percent. the guy is good man. look at the performance the guy is good the lyrics is sharp i don't know why you are condemning this guy because out of all the contemporaries Stanley Seyi Bobo is one of the best and what we need here is the talented ones. ẹ hmm. eh, ṣé ó ti fún yín ní bribe ni. bribe hmm. kì miss Tara olómùkì ẹ jọ̀ọ́ látijọ́ tẹ́ ti wà nínú music production tẹ́ ti ń hustle music yìí album mélòó lè ti ṣe. How many albums have I produced? What, what's your bone of contention? Kí ni nǹkan gangan tẹ fẹ́ fàyọ̀ ń bíbá ẹ̀ sìn? À ń sọ̀rọ̀ ẹni tó ṣe dáadáa tó yẹ ká gbégbá orókè fún. What are you talking about? Ohun ọ̀làrà tí ẹ̀yin tẹ̀ nílé ṣe album lọ. Ẹ Mr. Jide. Jẹ́rí ẹ̀yin tẹ̀ ti ṣe album lọ́pọ̀lọpọ̀ gan. Ah, ah. Gan ah, gan pọ̀. Ẹ jọ award mélòó ni ẹ ti fi gbogbo àwọn albums yín yẹn gbà? You mean all my records? All of it all together combined. All of those records are still coming up because their awards wọn ó ṣe ń bọ̀ lọ́nà. Meanwhile, mo ní latest record, kan tó they are still coming and I'm very very sure there's going to be a blast tó yẹ they are they are awarded labels tó yẹ pé everybody's gonna like it. Ẹ̀tì ẹ̀tì try irun funfun ló ti yọ lórí yín for the past 25 five years ẹ̀ṣẹ̀ fẹ́ produce it track continue I told you 25 years on stage ẹ̀ wò mi kò tiẹ̀ ní láti béèrè achievement thing, you know. Ah, ah, orí àwọn méjèèjì yìí ti tó next ten pé yẹn ni kẹ́ continue kẹ́ bá wa pè. next person. Good afternoon, George. Good afternoon. I'm here to sing my song. It's your boy, Cruz. Do you say Cruz? Yeah cruise. Let's see how much of a cruise you're taking us of this latitude. Let's hear this. Lẹ́sí mi, ojú mi ti rí, ojú mi ti rí, ojú mi ti rí. Ojú mi ti rí, ojú mi ti rí, ojú Every day I go to show, people keep on telling me keep it up. hey, eh, eh, hey, cruise, don't keep it up, leave it down ṣorí nígbà tó kọ́kọ́ dẹ̀gbẹ́ wọlé bí ẹni tó fẹ́ dà mí I knew you were gonna fuck up ah, ṣé orin ló rọ́pò nǹkan yìí ní ìtẹ́mi gan fúnra mi jókòó sí orí bíi ojú mi ti rí. no ṣàìgbọ́n nìyẹn. jésù ṣàìgbọ́n ló gbọ́ sí tó báyìí ìjọba wo ni ṣàìtú ṣe wá fẹ́ rí ah! ìwọ tiẹ̀ tún wọ́n bọ̀ sí ju gbogbo àwọn ọ̀dà content than bọ́ńgbà tí ò dẹ̀ ṣe tó ń ṣojú ti rí ìdánsì ah, you singing rubbish get out. thank you. ṣòkòtò ló ti jábọ́dé fún rẹ̀ wé ẹ ṣe pọ́n ní bòtán. next person. oh my goodness. Ah, ah. Good afternoon, Judith. Uh-huh. And what's your state name, if I may ask? Akano.com. Oh. Ah. Do you say Akano or what? Akano.com. What sort of a name is that? I mean, that's so stupid, so despicable. couldn't you just have thought out of the box for another name? What is going on? What's happening to you upcoming talents we have these days? Okay, say to what Diojo Wajunsin. If they have to reckon with your name, I mean foreigners, what is how are they supposed to pronounce your name? When even I cannot pronounce your name. Anyways, let's see what you have to offer. Yeah, come here, canada.com. èmi mo ní hustle mi èmi money ní muscle mi o bá these guys wàláì o lè puzzle me. stop ṣe bẹ́ẹ̀ má try láti kọ́dù me. i dey hustle every day. You ra mi rike no crush me i no be ọmọtọ́lájọ́ládé bí ìwọlé wé mi dá mi pé mi ní tuntun dk i no dey switch cars every time the club. I mi mi the ọkùnrin mi ní buster lórí burúkú yìí bí ẹ kó fi www e síwájú yẹn ká lè mẹ́pọ̀ ní wẹ́bsáìtì tó ń báyìí. Mr. Kano.com. Please use that door, please. Thank sir. What's going on? Fat, I What's that all about? I'm speechless. Ha! Why is she the best? She's being been too erratic, if you ask me. Uh, please, I've had enough for one day. Egun mi fẹ́ ohun tí mo ní ni mo fi hàn gan àjẹpàkò is what they call me if dem wan do them show them must to call me Chris-o-Kola eh chris eh Chris-mala eégún mi ò ṣòro fẹ́hàn kan ohun tí mo ní ni mo fi hàn gan àjẹpàkò is what they call me. If dem wan do them show them must to call me. Um. Choice and tó ń kọrin ẹ̀rọ fún mi Go go. wá. Ọkọ̀ tó lọ bá mi tún orí sí. The music. Your music. Idiot. Oh, tí mo ní ni mo fi is what they call me. If dem wan do dem show dem must to call me. Eh, Krizokola eh, oh. ye Krizokola ye Krizmala. Eégún mi ò ṣòro fẹ́ ọkàn. Ohun tí mo ní ni mo fi hàn gan. Àjẹpàkò is what they call me. If dem wan do them show dem must to call me. call Rizokola eh Rizokola eh Rizokola eh Rizmala. Ọmọ yìí, ò ń kọrin. <laughs> Kí ló tó wá dá dóbì tó wá ń dá kọrin tó wò ní dá tó tó tó tó ọ̀bọ̀ sáàrin àwọn èrò? Ẹ o, bàbá gbogbo ẹ̀kọ́ tiẹ̀ sú mi ní jàre ládùúrú bí mo ṣe ti ń kọ́ báyìí tí wọ́n ti ń fi mi sálẹ̀ wọ́n ti ń fi mi lájẹgúnlẹ̀ èmi wá dé ìbáyìí wọ́n á sọ pé mi ò mọ̀ kankan kọ èmi choose olúọmọ ìbájẹgúnlẹ̀ land. má jẹ́ oṣù ọ níbo lọ balẹ̀ ayé dínà tí ó ti mọ̀ oṣù ọ o ò tí ì rúrókò o ò tí ì ràràbà ọlọ́run wọ̀ ọ ọ wá bèrè lọ́wọ́ ara rẹ̀ pé níbo la bá gbogbo ẹ̀ dé a ṣe díẹ̀ kò kò yí sì ń dòótọ́ ṣùgbọ́n má jẹ́ oṣù o sọgbọ́ ó sú mi ọ̀rẹ́ mi kan kì í bá wọn ìmọ̀ràn tó ò ní sọ lórí rẹ̀ ohun rẹ ni dáhásìn gbọ́dọ̀ ni máa tírèsì rẹ̀ bọ̀ bí. Eh? Ah! ohun rẹ̀ ń já tó tó ó ní máa wá lọ kí n máa wá lọ ńgbà wọn dé ọ̀rẹ́ rí pé máa tẹ dùdú dé ni àbí bí ọmọ ìjọ àgùdà. ẹ kò bàbá yẹ ká lọ ẹ jẹ́ àlọ́ba ah, ẹ jẹ́ àlọ́ba. dáàbò gbóná so forí olóògbò ó fi fọkọ ọmọ ni. ẹ ṣe ṣe ń bolú wà ní olóòtẹ wà láti. ẹ máa bọ ọ máa bọ ọ ń kọrin fẹ́ rí ẹ ni kí ló ṣe tó ń tó ń sunkún. èmi ìgbà tí mò ń ṣiṣẹ́ lẹ́ǹkan wọ́n ẹ sọ pé ẹ like orin tí mò ń kọ ni pé rubbish ni mò ń kọ èmi wá wò ó pé èmi tí wọ́n ti ń fi nísàlẹ̀ èkó tó ti ń fi làjégúnlẹ̀ lẹ wá sọ pé mi ò mórin kọ nǹkan tó ń ṣe mí gangan nìyẹn mà. sórí gbogbo àjégúnlẹ̀ ìsàlẹ̀ èkó bóbi tó pé tó ti ń fi ilẹ̀ yẹn wọ́n ń tàn ẹ̀ ni wọ́n ń parọ́ fún ẹ̀ ni you know why? because music kò kí ń ṣe ọ̀nà ẹ rárá rárá rárá ẹ music kò kí ń ṣe ọ̀nà ẹ o kàn ń lanu òun pàdé ni you not singing. yeah àwọn tó wà ní Azerbaijan ẹ kò lọ kọrin fún you not a singer as a matter of fact ọ̀nà ẹ kò gbàbẹ̀ lọ. and mind you i will be very sincere with you lọ wá iṣẹ́ mi ṣe ṣé orin tó ń kọ ẹ kò kí ń ṣe ọ̀nà ẹ music is something you have to feel but from your side i can feel nothing àtẹlẹ́yìí tó kọrin lélẹ̀ kan àtẹlẹ́yìí tí mo gbọ́n sí kò kí sí kọ̀ọ̀kan nu méjèèjì to wà òkè you just thinking bullshit what i say bullshit you can hate me for this i don't care as a matter of fact kò break me kò dẹ̀ make me. bọ̀ bọ̀ ẹ wọ́n sọ pé ẹ sọ pé èmi ni ẹ̀yin lẹ ń pè mí wọ́n sọ pé ẹ láìkó orin mi èyí tí mo ṣe kọ́ńsìn sí ni mo ń sọ dárazé dárazé kí ló dé òtútù máa láṣọ gidi gan pèlè tàṣí ẹni wà eruku òǹgbóná ata ọ̀pọ̀n lóko ìjọ̀gbọ̀n ni tó bá tún pọ́n kò ṣe gbá mú dára sí ẹ e máa ríran òkú tó pẹ́. Yes, she's around. She's, she's there, she's down Ah, mo lè ti pè yín pé yín pé yín pé yín ẹ gbàgò. gbàgò lọ́wọ́ mi. Sàtọ́lá ṣé ìwé mi wá bí last week tán lẹ lọ get new stock mi láì gbẹ̀yìn máa ń ṣe jàre ẹ̀ẹ́dẹ̀ mọ́ mo ti máa ń sọ̀rọ̀ dára sí ti pẹ́ náà àǹtí mi ò ti tó five years o ṣe fẹ́ kí n darúgbó sí di kìíní yẹn. oh that's sorry well i have good news now darasin ti fún mi l'appointment ó ní ká she can be a funny person. ah sister, I'm even lè ṣe ń sọ̀rọ̀ báyìí ṣe lèmi lè fẹ́ mí ìtìyàn ẹ jẹ́ kí mi fojú mi rí náà màá ṣàlàyé ara mi ẹ má wọrí. má sọ pé àbúrò mi bí ọmọ so tí má ti sọ kí wọn náà yà máa play along. ẹyin see me. sì mí sí ẹ ṣe ẹ <laughs> gẹ̀ẹ́sì ni a ní kí mi ti five years and sìn náà. Ah, lọ. ìgbà ló máa lọ. weekend. weekend. That's how many days? From now, it's, it's like two more days ago. Èmi náà ṣàgbọ́júmọ́ ọ̀rọ̀ ayé mi. Um, ọmọ ẹ̀nà náà, ẹ̀yin ò fọjà ń ṣeré tọ́jú. Mi fi ṣeré. Ìyá alájẹ. Ìpàdé wa bí oyin. Ṣé kí n máa lọ nìyẹn? Tètè. Ẹni fún mi nìkan. Wú. Sam. Ó dá ń gbà náà gbà. Gbà èyí tí mo lè fún èmi yóò dàbọ̀. Kí láti ṣe é má máa ṣe báyìí mọ́. Mo wá rí nǹkan fi ṣe. Ó bá mi kọ Mr. Kinní kan ti fún nǹkan. ẹ madam làwọn ń bọ̀ o ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ò tiẹ̀ béèrè wa ara ẹ kàn gbàgbé wa ẹ dà wá nù ẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo adùn ọmọ pọ́ọ̀tì lọ́bẹ̀ ti jẹ tán oorunú rẹ̀ ní fún ọmọ rí jẹ sọ́yìn kẹ́ gbàgbé máìkì kọ́dà. <laughs> ẹ fọ́nì ní o tẹ́yẹ́ pẹ̀yìn àti ọ̀gá yín ẹ̀yin lẹ́jọ́ jókòó sídìí egungun tẹ́ ń sọ́ka òtún gbogbo mùdùmùdù nú ẹ̀ ṣe bẹ́gun lásán lẹ jùlẹ̀ fáwọn táwa ń pọ́n lákiri. sẹ́yìn wá jájá. lẹ́wọ̀n jẹ gbẹ́rẹ́ ọlọ́run ní jẹ gbẹ́rẹ́. ọ̀rẹ́ mi olórin. my darling. Mm. how you doing? i'm good so good to see you. ìtọ́jú tọ́jọ́ mẹ́ta ọ̀rẹ́ mi. a dúpẹ́ jàre thank you. Hazy. Ah, àbúrò mi kan ni. What you doing here? Eh, sorry tipẹ́tipẹ́ ló ti dúró sọ́rùn mi báyìí ni pé ah i want to meet her i just want to meet her i sori bó ṣe ń wò yìí wojú ẹ̀ dáadáa best fan ẹ ló ń wò yìí hmm. ó love ẹ bàjẹ́ mi rí orin ẹ kan báyìí tí kò mọ̀ ìgbà tó ṣàdé ní ṣá ni mo rò pé oh, ọmọ yìí má pa mí kí n mú wá báyìí òun náà lójú kó àfẹnú ara ẹ ṣàlàyé. àǹtí ó ti pẹ́ tí mo ti fẹ́ connect pẹ̀lú yín it. me, me, mọ̀rọ̀ help Tell you, ṣe for me at least tọ́ máa tẹ̀ sign me see any record label demo. cause man, she afro pop music at least can tell you, can you lè dàbí <laughs> You can not be like me. As a matter of fact, nobody, I mean nobody can be like me. You know why? I'm the best version of myself. I worked so hard to get to where I am today. Yeah. you know i'm made i'm big Oh, understand ni kí wọ́n yìí kó wá sọ pé you know you won't be like me you can't but anyway sing one of your songs let's hear you. Okay, ma. No be you I carry come, Born na you I won't carry go. See see I agbari go. Ah. Baby sweet. Ah, ah. In music, you don't you don't need to fight it. Ah ah. Music is a spirit. You have to feel it. Music is a voice. You have to hear it. Oh, understand me? But if you bó ṣe wà yìí ò kọrin, àwọn tó wà ní Azerbaijan ló yẹ kó lọ máa kọrin fún. O lè sọ ń sin báyìí kó fẹ́ dúró síwájú audience ní pé nǹkan gbìjà. Mm. Mm. Ọ̀rẹ́ ara àwọn nǹkan tí mo mú wá síbí fún náà nìyẹn gbogbo ìrànlọ́wọ́ tó bá lè bá mi ṣe fún bó bá ṣe lè bá mi sapá tó lórí ẹ̀ ọlọ́run á fún wa ṣe jọ. ó mọ àwọn yorùbá máa ń ní tí ewé bá pẹ́ lára ọ̀ṣẹ́ ó máa ń dọ̀ṣẹ́ ni ewé léyìí ò lè dọ̀ṣẹ́ o. no ọ̀rẹ́ for real i'm telling you the truth when you see musicians you know them eléyìí ò lè blow náà kò lè blow kí lórúkọ ẹ gan-an. Uh, wheezy made. what. wheezy made aka OBO, aka Chicky Cheese. Jesus Christ of But no, kí ló máa ń young artist yìí? Ẹ kò máa máa jẹ́ àwọn orúkọ burúkú tó tí ò tiẹ̀ gbọ́dọ̀ gbọ́. Ikọ́ náà lọ sọ rẹ̀ ní ọmọ ọmọ ẹlẹ́ja special. I, I don't get. Ìwọ ń sọ̀rọ̀ ní busy Maid. If you want to pick a name, pick a name to lè lò internationally táwọn ibo lè pè é. You don't understand? Your wisdom made, it's stupid. Obio, rubbish. Your song, it's irritating. Your voice is not hearable. As in, I don't get. but ah, anyways, anyways, I'm a helper, eh? you know? I'm going to do you a favor, just for my friend, my BFF. <laughs> everywhere kan ti kún ni you know everyone wanna work with me everyone wanna be with me. Hmm. I'm a máa when fún ẹ lọ́dọ̀ àwọn house help àwọn house may just go work with them. Ma, má ṣe má ṣe ah, àbí àwọn Yorùbá ní tómiyàn ò bá tó wẹ̀ hmm. èèyàn máa Hmm. ń bọ́jú mi ò máa ń dẹ. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi my darling how is business. God has been gracious. Gracious. decision. This love is here to stay. I saw you again with him the other day. Oh, my love. This love is here to stay. I saw you again with him the other day. Oh, my love. She ain't no that. Come to tell me, say, <coughs> this love is here to stay. Wíìsì àbí kí ni ẹ ti ń po ọkọ rẹ̀ yìí? <laughs> Wàhálà orin ni ọ́. Ò ṣe mi kánú. Ọmọ orin kan dànù. Kánú jọ jọ mi kánú. Ẹ bá ń gbọ́ olóògùn ògàn kò mọ orin kan tú ọ. Ẹ àwa gbede. Ká tó wá sọ àwòkó. Tó bá ń gbọ́ àwòkó tó ń lọ gáyéde. Hmm. Olóògùn ó lọ́lọ́ tó ń ó sẹ́yìn lọ bá bá rí báyìí. àmọ́ ah, ah, jẹ́ lọ bá bá rí báyìí. àkìlódé. gbé àbáyé ṣe tán lọ lọ eh. èmi ṣẹ̀ṣẹ̀ jí ni. ọmọ ò jẹ́ mi kò jọ o. <laughs> wẹ́ wà kí ló dé ọ̀gá máa sọ pé mi ò mọrin kọ ilé ìṣẹ̀lẹ̀. Ah, wọ́n ní wọ́n ní mi ò mọ eh, ohun mi ò dá. gbogbo tí madam bá bọ̀ sọ ń pa ọ̀rọ̀ olórin dé o lè bó tọ́ bẹ́ẹ̀ o irọ́ lọ pọ̀ ju o. kí dé. àjẹ́ ni wọ́n. àjẹ́ yìí àṣírí ti wá o. èyí ọmọ kọ níbi jẹun kò ní gbàjẹ́ èyí ò sì lè fi gbogbo ara mọ́lẹ̀ ilé àjẹ́ gbá bọ́ bá fọwọ́ ojú ọwọ́ gba báyìí wàá láwọn àrùn mọ́lẹ̀ ò ní gbọ́ bọ́ bá sì ń dáná òfè yín ọwọ́ gba wàá láwọn alálẹ̀ ò ní gbà kò sí ní tó lè kọ́nú orin wájú wọn tí wọ́n lè sáyìn rẹ̀ pé orin lọ́kọ́ wọ́n lọ́ọ́ mú orin kan náà ni. èmi á máa ṣe bọ́bá tí mo lè ṣe náà nígbà ìṣá lè para mi. ọmọ ìgbìyànjú ẹ náà ni o sáà máa fọkàn tó ń fọ yìí. ṣe é dé. torí ìdọ̀tí ni àní yìí ṣe bí ara gbági mọ́ kí ló dé. Ah, ara gbági ọgbọ́n ṣé mi ì ṣe yàn. <laughs> What is it? Ah, um, ah, mo mo bóyá kí n sáré wọlé kí n change aṣọ mi kí n lè tẹ̀lé ń jáde mọ́. You're mad. Yeah. Nee, nee, nee, nee, that's vice nicht. O lè gbé mọ́tò yẹn fò ṣùgbọ́n kò jẹ́ kí ìyá ẹ̀rí kété síwájú. Nee, nee, nee, nee, ich rede nicht mit dir, ich rede mit meinem verrückten Fahrer. No! Páàkì Park this damn car! No kidding! No way! Do it Dúró fún mi! Dúró bẹ̀rẹ̀ dákì bọ́lẹ̀! Hey, mama! Mama! ẹ bá ti kúkú ní pé kì í ṣí ilẹ̀kùn mọ́tò yẹn kẹ́ ẹ̀ dá sí mi lórí ah. ẹ bá ti jó mi ẹlẹ́mi lórí ṣé nígbà téyìn náà wo irú mọ́tò báyìí àwọn ìgbéraga ìjìnlẹ̀ olórúkọ ńlá ìṣègẹ́gẹ́ something tẹ mọ́ mi tẹ dalẹ̀ lórí ṣé wà tó dalẹ̀ wù ṣe ni pé wà bàjẹ́ lẹ̀ wù. kì í ṣe pé mi náà mọ ọmọ mi ń ṣọ̀tá ayé mi ò lè mọ ọmọ kí n dá sí ìyá mi jọ má bínú torí tọlọ́run. gbogbo ẹ̀bẹ̀ tẹ wá ń bẹ̀ mí yìí nsìn yìí ẹ jọ bẹ́ẹ̀ ṣe rí mọ́tò yìí ẹ mi rò bóyá ẹ níwẹ̀ nù fámìlì as a matter of fact ẹ tiẹ̀ lè ní. Ah, mọ̀mọ́ omi irú lẹ dání. rárá omi tá a fi fọ abọ́ ẹ bá tiẹ̀ ti lọ gbómi gbẹ wá kẹ̀dá lé lórí ah, ah, ẹ bá ti lọ gbómi gbẹ. ẹ ti ní máa bẹ̀ wọ́n ẹ̀yin náà wá dúró mi tẹ̀lé dáńgbàdà lọ́ka wọ́ọ̀sì. iná pè ń dára sí ẹ̀mí ni. Ah, pẹ̀lẹ́ ìyá mi òkìkí ẹ̀ tó ti lọ sókè báyìí kò ní relẹ̀ láyé láyé ìràwọ̀ ò ní wọ̀ lókun yóò túbọ̀ máa pọ̀ sí i ni lọ́lá àná bí mo mọ̀. ẹ mọ̀ ẹ má wulẹ̀ sàdúà ẹ má wulẹ̀ sàdúà bí wọ́n ṣe wà ọlá àti wọn ò lè lọ rẹ̀ láíláí <laughs> ẹ̀yin sẹ́nà sẹ́nà wà lẹ̀ ni tẹ̀wá ń pé ọ̀hún ò ní jábọ̀ mi ẹ wà ẹ̀yin lẹ́gbẹ́ ẹ̀gún bẹ́ẹ̀ ni. ẹ wo àdúrà yín kó kan tí ẹ lè mú ọlá mi tó ti rò òkè kò lè mú dúró lókè kò rẹ̀ lè já wálẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ibi tí èmi ti ní orúkọ dé èmi ti àìmí ìṣẹ̀lẹ̀ wálẹ̀ láìláì ẹ mú àdúrà yín àtẹ̀bẹ̀ yín kẹ́ yíwọ̀ sí BRT ẹ tó bá rí wá ń sìn báyìí wọ́n rò pé èmi dára sínú lèèyàn tí ò dáa o wọ́n dẹ̀ nímọ̀ pé ẹ̀yin ìyá ìyẹ́ ẹ̀yin ìyá burúkú ló yẹ kí wọ́n dẹnu bò kí wọ́n bá wí. Mhm. ẹ̀yin ẹ̀yin ẹ̀yin tó bá jẹ́ wípé wọ́n ṣe nǹkan rẹ̀ nínú fámìlì yín rí ni àbẹ ní irú mọ́tò ìgbéraga báyìí bóyá kan tiẹ̀ ti ṣalápàpàdé ẹ̀ rí ẹ̀ ní sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú kù tẹ̀sán ẹ bá ti mọ̀ pé ìyá ìlú ẹ̀kẹ́ dẹnu bò. Ah, ah, kí ló dé ẹ má sọ̀rọ̀ ti family wa báyìí nínú kára gẹ́sẹ̀ tí náà lẹ́yìn náà ti ń rówó jẹun bẹ́lẹ̀ bá gbakútọ̀ ọ̀nà wọlé ìlówó ẹ̀wọ̀n ta ẹ̀ ah, wá ń bu àgbàlagbà bí gbàtọ́jọ́ pé junior lè ń bu. lẹ́nu tiẹ̀ ìdúró jẹ́ ìwọ ọjọ́ ọmọdé dénde ni ló ṣe mọ iye tí mọ́tò ń bá yàrá ìkútọ̀nu ẹ̀yọ́ mọ̀ ẹ̀ ṣe mọ́ sọ̀ọ́ bí ìwé báyìí ná ẹ̀ má bínú jàre àdé ọ̀lẹ́kọ̀ọ́ òfìsì. màá bá yìí kí n bẹ́ẹ̀ nu màá nù fún màá bá. ẹ̀rọ àwọn ètò ètò èwo la ròyé èwo la ròyé gbà gbà gbà kí ni ti nu gbogbo mọ́tò yìí nu gbogbo mọ́tò yìí èwo la ròyé òṣì ẹ má fọwọ́ ògùn pa mí lára ìyá ẹ má fọwọ́ ògùn pa mí lára ẹ súnmọ́ sẹ́yìn ẹ súnmọ́ sẹ́yìn what the fuck look at my car look at my car lu déwájú lu déwájú yẹn lu déwájú yẹn ọ̀rọ̀ nonsense ẹ sún mẹ́yìn jàre ẹ wo ẹ jẹ́ kí n sọ kankan fún yín ṣe ríru mọ́tò yìí ẹ eh. fi máa kú ẹ lè ní èmi kọ́ mo kú bá yín o èmi kọ́ mo ní pé kẹ́ máa fi ọjọ́ ogbó yín ṣiṣẹ́ àárọ̀ yín rubbish okunu. mo fẹ́ bá wọn wé kíni wọn padà ní. onídìí má bá wọn wé. fẹ́ ah. orí ìyá sílẹ̀ wẹ́rẹ́ wá sílẹ̀kùn sílẹ̀kùn fún yẹ kó wọlé wọ́n nọ́ọ̀tì olórí burúkú ni ẹ ah, olórí burúkú bàbọ̀ mi wá sílẹ̀kùn olórí burúkú ni ẹ irú ròǹbòrùn tọ́ba kí ni wọ́n gbé ngbà bíbá ìfún kí ló gbé ngbà rú fisílítì ìfún oh nonsense. ọmọ náà yín lẹ́ ń lẹ́sẹ̀ ah, rubbish rubbish. ìgbà kan lọ ìgbà kan ń bọ̀. ẹni tó lónìí ó lè dọ̀la. èmi wà lè dọ́lọ́run lẹ́bi bí ó ṣe dá mi sáyé ìyá ọmọ yìí ti fẹsẹ̀ lẹ̀ o ó dẹ̀ ti fẹnu kọ́. mọ́mì ẹ pẹ̀lẹ́ báwo wà ní ara yín bá. kì í sí àtàn kankan gangan náà lọ títí dókítà ní kí n mówó wá kí wọ́n tọ́jú mi ó sì ní bí n bá ti rówó múlẹ̀ ó ló léwu o kí nǹkan mi ọmọ ṣẹlẹ̀ ni. Ah, gbọ́dọ̀ bọ́lájí ń kọ́ ṣé bí igi àkọ́ṣe yín làwọn bí any other person bá kàn sí ẹ̀dá yín nù kò yẹ káwọn lè neglect yín nà. ẹ tó àrò àtijọ́ ó lọ́gbọ́n nù ẹsẹ̀ nìkan ni ò ní mo ti sọ fún ọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé agbáwọ́ ọkọ̀ ni ní í ṣe bó bá sì ti pa sílẹ̀ méjì àti sílẹ̀ mẹ́ta rẹ̀ ìní fi ń bọ́ ìyàwó méjì àtọmọ bíi méjì tó bí bó ní ó ti rówó fún mi gbò bá bá gbogbo bùkátà rẹ̀ tán kò sówó lọ́wọ́ bọ́lájì rárá. mọ́mì mọ́mì ìyàwó méjì tọ̀ntọ̀n níbi tí situation ìlú yìí gbé dúró ẹ tún máa bàjẹ́ tún fọmọ méje lè ṣáàmù ní tẹlifíṣàn tó lè máa wò ni to to to getting busy also ẹ wo nǹkan tí dáadáa àti mọ́mì mi náà máa ń sọ lélẹ̀ kó tó di pé wọ́n lọ pé kẹ́ ẹ tọ́ àwọn ọmọ yín ó ní kẹ́ ẹ wọn ẹ tọ́ àwọn ọmọ yín ò mọ́ ẹ tọ́ wọn àà mo tọ́ wọn kódà mo tiẹ̀ tọ́ wọn dáadáa àmọ́ ṣá tàgbẹ̀ ní kò gbìṣù òòrè ọlọ́run ní jẹ ọ̀tá. ìwọ ah, tẹ bá lẹ tọ́ wọn ìtọ́kùtọ̀ lẹ tọ́ sí wọn lára ẹ tọ́ wọn dáadáa bùdà láìdé ń kọ́ bí tí àwọn àwọn ẹgbẹ́ ẹ̀ lọ́hùn tí àwọn Yorùbá ṣáà ṣe farapẹ́ ó yẹ kíkan ṣe kíkan sì túmọ̀ ọ́n ń mm. ah. bẹ lẹ́kọ̀ọ́ ń tiẹ̀ ń bẹ lẹ́kọ̀ọ́ ó ti ń lọ bíi yóò ti máa tọ́dún bíi méjì tí mo ti róhùn gbẹ̀yìn báyìí jẹ́wọ́ mo ti fojú mi kàn ó sì díẹ̀ ó sì díẹ̀. wọ́n mi ọdún méjì ẹ wo ọdún méjì tẹ́ ń kà yẹn ẹ ṣe bẹ̀rẹ̀ sí ní kà ni o ẹ ẹ kà ju bẹ́ẹ̀ lọ kó dẹ̀ lè kà lórí mẹ́wàá wọn ò ní lè wálé kó sí nǹkan tó máa mú wálé and there's nothing to show for it as a matter of fact come and pay me. pè mí wọ́n máa ń pè mí wọ́n máa ń fẹ́ tọrọ owó èmi ò ráyè àwọn riffraffs bẹ́ẹ̀ yẹn mo busy ju gbogbo yẹn lọ́mọ mi mo ah, busy ju gbogbo yẹn ẹ̀yìn bọ́dà ṣe yìí nǹkan bọ́wọ́n méjì yẹn ò bá kàn tiẹ̀ sùn wọn ṣé bóyá kí kàn tiẹ̀ ṣe fara pẹ́. Hmm. yàrá sí mi sórí bó bá ràn mí lọ́wọ́ ẹni ó ràn mí lọ́wọ́ ó ti ń lọ́yà mi jù látàrọ̀ ó sì mọ para mi ò yá bó bá sí mi lóore sí mi lóore owó ni dókítà ní mú wá kì í ṣẹjọ́ bó bá lè fún mi lówó kí n fi tọ́jú ara mi síbi kí n fi lálàáfíà iná mi kí n fi lálàáfíà yóò ti ràn lọ́wọ́ fún mi bó bá sí o owó mò wá o kí n fi tọ́jú ara mi o. ẹ wo mọ́mì àti fún yín lówó kẹ́ fi ara yín ṣe yẹn nǹkan ni problem ẹ wo àwọn ọmọ tẹ́yìn náà bí kalẹ̀ náà àwọn náà gbọ́dọ̀ ṣiṣẹ́ ni mo ṣiṣẹ́ kí n tó rówó mi ṣé rí owó yẹn ó wà lọ́wọ́ mi mo lówó gan as a matter of fact i'm made bó jẹ́ kan fly láti bíbá lọ sí anywhere in the country Germany anywhere yẹn ṣáà mention owó yẹn wà lọ́wọ́ mi àmọ́ káwọn ọmọ yín náà ṣiṣẹ́ kan ṣarajọ bó jẹ́ owó onírò owó oníyọ̀ tó bá máa yá bó bá dẹ̀ máa lọ jí náà nìkan jì káwọn náà wọ́wọ́ jọ kọ́fí treat yín treat yín ẹ̀ ń tara yín òyà lẹ́lẹ́kún síwájú tẹkún sẹ́yìn àwọn yín gan dánjú èmi tẹ́fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ lọ àyàn ìyá ń kó bímọ kalẹ̀ bí ẹ̀dá sí kọ̀kọ́ tó wúlò ní gbogbo mọ́ dànù ni. ta ló páàkì ọkọ̀ bọ̀gìnì báyìí síwájú lé mi. ah Deola ni Deola <laughs> ló gbé mọ́tò bíi ẹnì kan lásán máa lè gbé mọ́tò wà kó páàkì síwájú estate yìí. ìwọ bá o Deola kẹ wà á fi wèrè lẹ. àwọn yàrá gbé wá mọ́tò wa àwọn yàrá tó gbé wá. ó ah, ah! ah, sọ náà àbúrò mi dára sí mi wọ́n sọ náà pé ta ló páàkì ọkọ̀ ńlá báyìí. ara wọn investment mi ni. dára sí mi máa ń gbórúkọ ẹ̀ ń gbòòrò gan-an. ẹ gbọ́dọ̀ mọ́ gbọ́. orúkọ iwájú orúkọ ẹ̀ ni ò gbàgbé láì ṣe two face. ẹ̀mí náà ni. wọ́n bọ́ búlà ju bẹ̀dúrò lọ. ó dẹ̀ máa ń fi ẹ̀yìn gbọ́ ọmọ ìyá mi nìyẹn ọmọ yèmí ni ọmọ àbúrò màmá mi nìyẹn kí ló ṣẹlẹ̀ kí ló mú wá fún báyìí. kí ló mú wá àbúrò mi. oh my goodness. ẹ bẹ́ẹ̀ ṣe yí ọ̀rọ̀ tẹ́sán ti yẹn ó jábọ́ lẹ́nu yín ni as a matter of fact ẹ lójú tì o. àwọn náà mọ. ah ẹ lójú tì níjọ́ tí wọ́n ń pín ìtìjú ẹ ti lọ location. yes. ah ah. ìyá yín ló wà nílé mẹ́rin. bí kò kú bí kò yè ẹyọ mú ẹ̀rẹ́ ń ṣòṣì káàkiri bí ẹran aṣẹ́wẹ̀ sìgá lẹ̀ ń fà àbí bí o tó ṣe òyìnbó. ah ah pé ti sìgá ni breakfast ti wọn nu ẹ rí i pé ọwọ́ wọn gan dúdú ètè wọn gan fẹ́ máa dúdú díẹ̀ díẹ̀. ṣé tí n bá kàn tiẹ̀ mú nǹkan wá fún yín ṣé máa rọ́wọ́ gbà. wọ́n gbà. ẹ̀yin yìí ẹ rọ́wọ́ gbà ẹ máa rọ́wọ́ gbà ẹ gbà ẹ fúnra yín sọ. ẹ kò sí ọfọ alábẹ̀rẹ̀ náà tẹ̀tẹ̀lẹ̀ à ń yọ síra wọn ni kò sí kọ darú. ṣé ẹ̀jẹ̀ lákùn lè nì tẹnu yín yọba ẹ. àpọ̀n ni wọ́n wá fi rú sí. ó gba àwọn slang burúkú tó ń jáde. dáhà sí mi mi ló má sọ bẹ ṣé ọ fi ọ̀fi padlock tẹnu ẹyin. abẹ́sọ kì í nínú. kọ́kọ́rọ́ ti nìyẹn kọ́kọ́rọ́ ti yẹn kò ti sọ́nù àbí. olóńsí méjèèjì. ẹ wo ẹlẹ́gbọ̀n àgbà. dára sí mi gbẹ́nu sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ ah. ah, ewo wèrè wà kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ family kọ́ lábá. ní tẹ́rìtì mi wà inú wo inú orí tèmi ni wèrè gbé. ẹ wo ẹ ma ẹ ma gbọ́ ọmọ adùn jíjà rẹ. dára sí mi. ẹ wo ẹ ma ẹ tẹ̀kẹ̀ yìí sí o ẹ ẹ ẹ sà ẹ sàn. ẹ wo I'm I'm allergic to shit I don't have time for shit. I don't do shit. No shit. Yeah, no Sherry, and you want people, you're making trouble. While I'm making money? Yeah, money. Yeah, money, money, money making, making money. Gbogbo àwọn slang burúkú tó kàn tiẹ̀ ń jáde lẹ́nu yìí. Ṣé ṣiṣẹ́ lóṣòdì rí ni? Ah.

má rí nà á ti dẹgbẹ́ ẹ̀ ah, ah, ṣebí a ti ga tó ra wa wàá rí nǹkan tí màá fojú ẹ rí ṣebí ah, torí mo ti ń wọ níkà. mami kí ló ń pa yín lẹ́kún. dára sí mi ní pamílẹ́kún ó ṣe bọ́ tá a hàn yín nísìn ó ṣe lọ báyìí náà ni. mo pariwo ya rẹ̀ ń tà sí i ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé kankan ṣe orí ẹ̀ bẹ́ẹ̀ pé mo gbóyò ọ̀rọ̀ tó sọ ló ń pa mí lẹ́kùn ó sì ń dùn mí gidigidi pàápàá àbẹ̀dára sí mi kọ́ ni. àwọn náà. dára sí mi ẹnu ẹkún iná ló sì wà ṣebí mi ti sọ fún wọn kó oyè ike mọ́ àní oyè ike mọ́ ẹ̀kún ìtìtò mọ́síra rẹ létí bẹ́kún bá pa àwọn òfòyàn lójú ṣé sọ́dà kójú rẹ sì fọ́pọ̀ tó lọ bí ọlọ. mami báwo mo ṣe ní sunkún mami báwo mo ṣe ní sunkún nígbà tí mo ní físà lọ́wọ́ tí mi ò lè lò inú ilé iná ni màá jókòó sí tí físà yẹn bá sí expire ẹ wá ní pé kí n bọ́ sùn. ó náà ṣé o rí lórí ọ̀rọ̀ yìí gbogbo rẹ̀ mo mọ̀ sí i èmi náà sì ti jáde síta bí n bá ṣoore tó yẹ kí n ṣe kí n fún ìjà mi kó le àwọn tó bí ọ wọn bínú lọ́wọ́ wọn bínú sí mi torí nígbà wọn wà láyé àwọn náà ìṣèyàn burúkú bẹ́ẹ̀ po kó lè dán ọ lójú owó rẹ̀ owó ni owó. owó ni one thousand. bẹ́ẹ̀ ni. ẹ <laughs> ah, eh, kò tọpẹ kò tọpẹ kò tọpẹ kò tọpẹ. dúpẹ́ mọ́ mi. ó yá kò sọ̀hún kò sọ̀hún kò sọ̀hún wọ́n jẹ́ kí wọ́n rí i lọ́wọ́ rẹ̀ kò sùn bó ti wà hùn yóò tó ọ ṣe gbogbo ohun tó fẹ́ ṣe. mi dúró mami kò lè ti wo wo. irú ìbéèrè wo nù lémi tó jẹ́ pé mo ti nílẹ̀ kan bí ọdún bíi mẹ́wàá kan sẹ́yìn mo bá pe ọkùnrin kan mo ní kó bá ń ta ìtakùtà wọn ta àwọn sáńgbà wọn ti fún mi lówó tó ti tó wọ́ lọ bí tó pọ̀ lọ ni mo bá gbà lọ́wọ́ wọn pé yá kí wọ́n wá gbà kó lè lọ bí ọlọ. mami ah! ẹ wo mo ń ṣèlérí fún yín lè ní n pé tí n bá ti dúró dáadáa tí n bá ti là tí mo ti ní owó burúkú lọ́wọ́ mad money màá máa tọ́jú yín o ah! mami màá yín o ṣẹ́ra wọ̀nyí kò tí ì dàn ibi tí màá tọ́jú yín dé a máa dán ni ah, ẹ wo gbogbo nǹkan tí mo wá sọ ní èmi tí mi ò bá wá ṣe bí mo ṣe fún. sọ ah, ah, ọmọ ṣe pé ni nǹkan ní òkú tọpẹ lọ tọ́jú owó tọ́jú owó kó mọ lọ. má lọ sí ìlú ibi tó ti ní irun etí brown irun orí brown pẹ̀lú ojú brown. méjì ni o mú o méjì ni o mú mọ́kàn gbogbo rẹ̀ dání o pẹ̀lẹ́ mọ́sùnkún mọ́ o. Hmm. mami báyé ṣe rí nìyẹn orí pẹ́ àṣìwèrè gbàgbé mami ẹ wá rojú ẹ gbádùn. Hmm. àmì àṣẹ àmọ́ ṣá béèyàn bá sù kalẹ̀ tó sì gbàgbé sẹ́ni tó tún fọwọ́ rẹ̀ kú ṣé yóò gbàgbé ni. kò lè gbàgbé. èmi sì dára sí mi. béèrà bá fi lè fi ní pégi báyìí á kó dáná ni èmi sì dára sí mi dára sí mi ó jẹ páànù yá ìyá ó jẹ dára sí mi ayé dára sí mi yóò bàjẹ́ ju bó ṣe lérò lọ ń dà gidi pàápàá <laughs> ọjọ́ mẹ́ta wọn kò sanwó wọn yàn sanwó gbogbo ẹ làwọn ilé ilé ìtumọ̀ àtọ́jọ́ ti. ta ló máa kọ́ ẹrù wà kì í ṣe superb. You're going to like this one. You like this one. You're doing so. this one is even hotter than the ones I've been doing before. Are you serious? I tell you, baby. Ṣé o ti ń tó dúdú rẹ lọ? Yóò gùn sanwó gbogbo rẹ̀. Aláàtì ẹ̀ nù. ah ní ire. mi jẹ búrẹ́dì ire mm, àwọn oyin náà original ni yóò jẹ o yóò mọ̀ fi mọ̀ kọ́ ẹ mm. bá ti ń ṣe náà láti ń jẹun lè á kú lọ́dún kù nínú wọn jẹ náà ah ọlọ́run àìbẹ́ bíi ọlọ́run àìbẹ́ bíi jíde yàrá ti dọ̀dọ̀ ilé ọmọ yàrá tọ̀dọ̀ mi tuntun wo ní tí n bá tuntun mú sí mm, yàrá tọ̀dọ̀ mi ọmọ tí ó tún jẹ ẹ̀rọ máa ń wọ́n ilé ẹnu lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa ń wọ́n ẹnu máa lọ ọ̀nà mọ́tò máa ń wọ́n nítorí. ṣé mi wá ní máa gbọ́ pé Eh, jẹ́ kí n mọ bá jẹ́ kí n lè ṣe payment ní dubai. jọ lọjàre kò juna lọ kò gbé kíni oh, kíni kíni èwo ló san wẹ́ẹ̀rì bíi ìlànà ó ní kó má tẹ̀ nǹkan kan ọ̀rẹ́ mi ó ti ń dojoojúmọ́ ìjẹkújẹ tàwa pọ̀ wọ́n jà jẹgbàrún. ẹ ṣe gan-an ẹ ṣe wọ́n ní ọ̀pá àkè ó ti sùn lọ. thank you very much my darling. ọ̀rọ̀ pẹ́ dá. wọ́n ṣe kí àfikà kó gbé ẹrù lọ sí mọ́tò. ọ̀rẹ́ mi dá ọ̀rẹ́ mi. ìwọ náà ló máa dúró yẹn. Ah. èmi <laughs> olóúnjẹ gbogbo ẹ̀ sórí ibi tí èdè orí ibi tó ń tóbi lọ mélòó lè mí jẹ <laughs> èmi kò ní tẹ́ndẹ́sì àti tóbi díẹ̀ ni. àbí o wọ́n fi mọ̀ kọ́. àbí ṣàpá kẹ̀kẹ́ kó máa lọ sínú mọ́tò ọ̀rẹ́ mi. ó ti rẹ̀ mí ṣe lè sàn mí breast. ẹ ṣe máa thank you. close the door. a bá wù yẹn kẹ kẹ ṣe tán sì wù yẹn mọ́ ṣe wọ ọ̀rẹ́ o ti try fún mi lẹ́nu bí mo lè ṣe wá o ti wẹ̀ mí I want to go home and sleep. mo understand ara ń fẹ́ sí mi. ó ń fẹ́ fẹ́. bó dúró ọ̀rẹ́ ó ní nǹkan kan tí mo fẹ́ bẹ́ẹ̀ discuss. ẹ kí ni yẹn dára sí mi ó mọ̀ pé bí kò ṣe sí àpọ́nlé fún ọba tí ò lólórí bẹ́ẹ̀ ni òsì náà fobìnrin tó wà tí ò ládé orí. You're so successful now. You've done well for yourself. By now, yẹ kó ti ní ọkọ. Tí o bá ti àwa tí sọkọ, at least you should be in a serious relationship. Ah, ọ̀rẹ́ mi, bí nǹkan tó kúkú ń sọ ló yé mi. Bọ́wọ́ ọkùnrin tó rọra mẹ́nu bà ìwọ náà more. all those guys of nowadays they are so useless And it's mo máa dream wù refill BJJ coach and you ni wọ́n ń wá ẹni tẹ́mi náà coach Only me. ń wá ẹni tẹ́nu mi á lè kà á. nǹkan tó sọ ò parọ́ Lueno. pẹ̀lú ẹ̀ náà ara àwọn nǹkan táwáyé wá ṣe ni ká lọ́kọ ká bímọ. o kò sí ni èèyàn máa yìí fẹ́ kan náà ni. ọlọ́run á wa sọ́nà àní ṣíṣe. àmín. máàlù Alex yẹn ń Alex that one mo gbàgbé láti sọ fún ẹ mo suspect ẹ drug dealer ló máa jẹ i tell you just makes money nobody knows the stuff ó dẹ̀ máa ń náwó yànfùnyànfùn báyìí you know i don't want dirty money no i don't want it Me first stress for life me. you know. o suspect ẹ o ẹ bá ka drug mo lọ rí. no no go suspect ẹ eh. this is just based on your hmm, yeah, suspicion. yeah. Okay èèyàn gbúdọ̀ máa kó nǹkan tọ́kàn èèyàn bá ń sọ fún èèyàn èèyàn gbúdọ̀ máa kó dànù òótọ́ ni kó máa bá tiẹ̀ lọ kí ẹ hẹ́n máàlù tó ń ṣiṣẹ́ ní oil company yẹn kọ́ ní Port Harcourt that very nice man. that one old cargo yẹn is way too old for my liking irú mọ bó ṣe wà yẹn ojú wọn ò kí dúró síbì kan ojú wọn ò ní gbélé àríyàlé kọyàwó ni wọn máa ń jẹ bó dẹ̀ ṣe wà yẹn ẹnu mi ò ní lè kà i told you before ẹni tí màá lè coach ẹ. Hmm. Eh. ok. táwọn nkẹ. káwọn ní Alex ọkùnrin sọ fún ẹ pé. drug dealer ni. drug dealer ni. Hmm. and this other mature man òfin ìpín yẹn ó máa jẹ́ womanizer àbí. kò lè gbélé. ọ̀rẹ́ á wá mi. look for a young humble God-fearing man. Hmm. ẹni tó máa gbọ́ tiẹ̀ tí wọn náà máa gbọ́ tiẹ̀ ṣùgbọ́n ah, irú guy wheezy maid tó wà nílé ẹ yẹn I think he fits what we are looking for. wheezy maid one though he's good looking o oh, ojú ọ ní nice face ọ̀rẹ́ tó kọ̀ kó ń wàhánu bí ìwọ̀fà jọjọ yẹn think he will do irú wọn yẹn ojú ẹ̀ ti tàn jù ojú ẹ̀ máa wà ń ta gan-an mi jẹ̀rù bóyá ó máa wà ó bóyá mo lè máa ránṣẹ́ káàkiri I don't think so. I do. I really feel <laughs> it, it suits what we're looking for. You may want to start considering that. That guy, only future. Something tells me that is a good guy. Resumed? Resumed. Uh, ah, see, I got this feeling and I just can't turn it loose. See. There's somebody been getting next to you. I don't wanna walk around, but knowing I wasn't your fool. But being the man that I am, I just can't lose my brain. Uh. My friends keep telling me about the things that's going on, yeah. But deep in my heart, baby. But deep in my heart, baby, I hope you. Madam? <laughs> lẹ́yìn oríṣiríṣi series of tests tá a ṣe fún yín I'm so highly delighted to inform you that you're four weeks pregnant. okay. so, advise me, ni Emma, take things easy. You don't stress yourself unduly at all. Easy. I'm not going to stress myself if you don't stress me. Really? Yeah. Doctor You're welcome. You're welcome. You're <laughs> welcome. Ọlọ́run kúkú sọ ẹ̀ láyọ̀. Àmì o. Àníṣe lásán. Àmì àmì rẹ̀ mi. Ẹ bọ̀dẹ̀ ó láwọn nǹkan tí mo ti ń rò pé mo fẹ́ discuss pẹ̀lú ẹ̀. Ẹ kí ni? Mo kàn observe ṣùgbọ́n lẹ́nu gbàwo sígbàwo oyún ti dé bóyún kún ayọ̀ nìyẹn ká máa dúpẹ́ rẹ̀ bọ́ ó láwọn nǹkan kan tó ń ṣe tí mi ń feel ni pé like ó ti yá jù. Mm-hmm. already gbogbo orúkọ tó wà lórí àwọn asset ẹ̀ ó ti change ẹ̀ sórúkọ guy now he runs your account honey don't you think you're taking rash decisions. wo ọ̀rẹ́ mi gbogbo nǹkan tó kúkú sọ báyìí ló yé mi but i want you to know that i love this guy and he loves me too and as a matter of fact ọkọ òun ló lówó orí aya o. anything tí n bá dẹ̀ ọkọ mi náà ló ni. o mi o dispute yen. you are so right bó ṣáàjọ wá careful nǹkan tí mi kàn ń try láti sọ nìyẹn. ṣe jẹ́jẹ́. Hmm. àwọn iṣẹ́ ọ̀rẹ́ mi gbogbo nkan to sọ ló ti yẹ mo ti re mi n fẹ́ lọ nílọ sùn. mo rí ẹkún ìfọwọ́kan eléyìí ò fẹ́ mọ́ ni. ẹ wá tóbi. ẹ mo kúkú understand yín manager yeah mo fẹ́ kẹ́yìn náà kúkú understand me. ni mo fẹ́ kọ́rọ̀ mi kò yé you know as a married woman now things have to change ṣe understand on the 20th, fún mi yẹn kò lè possible yeah Any need láti schedule mi fún another date ni on the twenty yẹn ò ní lè work kò ní lè work. mm. ọjọ́ nǹkan ọmọ. tani. who uh, Who's meeting? ẹ eh, máa pada ìpadà manager máa pín ìpadà. Hey baby, how are you doing darling? Eh, mo wà lórí call pẹ̀lú manager ni ọ́dún fún mi dẹ̀ wà ninu le Eh, mo ti ń bẹ dáná lọ́wọ́ cooking. Yeah baby. Promise me o po ní tú mo ti wole lale Are you sure? má dẹ̀ pẹ́ o bèbí má pẹ́ o má jẹ́ kó oúnjẹ tí mò ń sè tutù o alright bèbí ẹ má gbàgbé oògùn tí mo ní kó bá mi rà bọ̀ o okay i love you kiss kiss bye ẹ òkúnà. yes ma. n fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀. fẹ́ kí o fún mi ní opinion tiẹ̀ lórí ìbéèrè tí mo fẹ́ bí ẹ. okay. téèyàn bá ń bá bí ọmọbìnrin ṣiṣẹ́ tóbìnrin yẹn wá fẹ́ ọkọ mm-hmm. tọmọṣẹ́ tó wá ń bá obìnrin yẹn ṣiṣẹ́ kò fún ọkọ ọ̀gá ẹ̀ ní respect tó yẹ kó fún irú ìdájọ́ wo ló yẹ kán ṣe fún. Ah, ah. ah. rádaràdà nù yín mi pé tẹ́fẹ́ sọ nǹkan tó tó báyìí ni ọkọ ọ̀gá rẹ̀ kò respect rẹ̀ orí rẹ̀ burú lọ́rùn rẹ̀ ó yẹ kọ́kọ́ ẹ̀ kọ́kọ́ fi owó oṣù mẹ́fà jẹ́ náà irú ẹni bẹ́ẹ̀ hmm. kọ́mọ fún lówó oṣù rárá rárá kọmọ yìí pé ọkọ ọ̀gá ẹni ọ̀gá ẹni náà ni hmm. ọ̀gá ẹni bí ọ̀mbrẹ́là àti èèyàn sátábẹ́ẹ̀ tó dùn bá ń rọ̀ ni hmm. tí ń bá pa ẹ̀yìn yóò ni ọ̀gá ẹ̀yìn yóò ni tí ń bá pa gidi tọ́pọ̀n ọmọ ẹ̀ tọ́pọ̀ ìyàwó ẹ̀ yọmọ yìí pé ó kéèyàn máa respect ọkọ ọ̀gá rẹ̀ ni. ta ló pè mí tọ́sìn. Wendy ni. Wendy maid báwo ni Wendy maid ṣe jẹ́ sí mi. sí yín. irọ́ síwọ àtàwọn fámìlì ẹ̀ tó kù lẹ̀. ọkọ yín báwo ni ìwọ ṣe jẹ́ sí mi. I'm staff. kí ló pẹ́rẹ́ yìí. I'm staff òṣìṣẹ́. dájú ààrẹ. ah ẹ ẹ má yẹn dá. ó máa dá. ìmọ̀ kébi tẹ́ ń lọ ọ̀rọ̀ ya kàwé ẹsẹ̀ kẹ́ ẹ̀ tí ó jẹ́ kẹ́ ẹ̀ nà street kọ́ kẹ́ ẹ̀ gba ara bẹ́ẹ̀ sì gba ọ̀yà kẹ́ ẹ̀ ọlọ́run ẹ dákun tó lọ. ẹjọ́ yẹn ó máa dá ṣé nínú gbogbo ìyà tó kálẹ̀ yẹn mẹ́ta nu ẹ̀ báyìí òun ló máa mú. ah ah màá tún wá bẹ fi ẹyọ kan lé e fún wípé mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó jókòó sórí chair mi. Ah, irọ́ ọmọ dìde ìjókòó ó dìde ó jókòó wá sí jẹ̀yà ẹ̀ sórí sálárì oṣù mẹ́fà yẹn eh. máa bẹ́ẹ̀ fi oṣù mẹ́fà lé. àwa e. ah, jẹ́ ọdún kan orí ẹ apá ẹ àtẹsẹ̀ ọ máa bẹ sí odò ògùn àárín ẹ tó wá kù yẹn ọ máa fi ránṣẹ́ sáwọn fámìlì ẹ tó kù ní gbóòrà ṣó wá rí bó ṣe wà yẹn Gucci ó máa sùn tí nínú kejì ẹ̀ fún three good weeks bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá ti ṣe tán sàlẹ̀ yẹn máa bọ̀ lókè ẹ máa bọ̀ lókè tó bá ti wá dókè tán kó wá bọ́ ogun aṣọ mi kó gbé mi wọlé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ fún ipò tó wá fi ọwọ́ kan ẹsẹ̀ mi láti ìsàlẹ̀ yẹn títí tó fi dé òkè ń bí yìí màá ní kó sùn síwájú mọ́tò tó wà ń ta yẹn wọ́n máa gbé mọ́tò yẹn kórí ẹ̀ kọjá bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ikú lè rí ẹ̀ṣẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ get out of my sight. ṣùgbọ́n get out of my sight tí mo sọ yẹn tí n bá tún sọ lẹ́ẹ̀kan sí i Ah, ṣùgbọ́n ẹ̀pọ̀ ọdún kan lówó oṣù ẹ̀ apé méjì rubbish ah. ọpọlọ ẹ ti yẹ̀ sẹ́gbẹ̀ idiot nonsense ó ń gbọ́wọ́ bọ́ọ̀lù kí múlùkù máa bọ́ṣọ mi tán ni ọmọ àlè játijàti. nǹkan tá a gò sọ aago kéékèèké lọkọ mi máa ń fẹ́ wọlé aago kéékèèké bíi three bíi four. Oh, baby. Ah, ah. Látàárọ̀. My somebody. Open the door. Hey, ni ìwọ lọ? Má bàa ṣe mí léṣe ìwọ ọmọkùnrin yìí. Èwo mo ṣe irun? Ẹ níbo ló ti ń bọ̀? Wo ọtí yẹn kò ṣe máa to mi o. Sweater. Àwọn ọ̀rẹ́ mi kàn gbé mi lọ sí new bar kan. Akọ̀ǹkà lọ patronize ọmọ. Kakọ̀ǹsáré yẹ bẹ̀yẹn wò ṣáà. Lord. But what? Wait, o. Kí ló ṣẹlẹ̀ sáwọn package sixty kilogram mo fílẹ̀ kí n tó lọlé how come mo ti reduce gram. Ah! Mm. Can you imagine how drunk you are? Ṣá wa lọ wẹ̀ wá lọ wẹ̀ kó wá lọ jẹun látàárọ̀. No no no no no no. Ó dà bí wò bá ṣàjẹun èmi á ṣàlò oògùn oògùn tí mo rán ẹ kó bá mi rà ń kọ́. That's true tún fògùn sápò ni pò ìwé làbọ̀rọ̀ máa gbógun kiri inú àpò. kí ló dé gan-an ibi tó ti safe ni mo kó sí náà ah ṣáàlè ọtí mo ṣáà mú mi ṣé mo mọ ọpọlọ mo ń wọlé àwọn fíìmù ní stress nínú ìwà kí ló ṣẹlẹ̀ babes what. má digidálì káàkiri o. What in heaven's name is this? <sighs> Holy moly. she. Yeah, she. Yeah. What is this? What kind of question is that? You know, the condoms. Look, see, look, I'm a responsible married man. And ìwọ ò ti you? mo dẹ̀ four coins. ọkàn you so mo have fẹ́ fẹ́ anybody you? so jẹ́ the condom síbẹ̀ yẹ kí paro What now? Can you see how useless you are? This is how you want to be a responsible man with condom in your pocket. This is how you want to be a responsible man, yeah? What? So. What? nǹkan tó fẹ́ fi pay mi back lélẹ̀ ládùúrú gbogbo ìfẹ́ tí mo ní fún ẹ ládùúrú gbogbo love tí mo bẹ́ẹ̀ ṣe ẹ ládùúrú everything tí mo ṣe fẹ́ this is what you wanna use to pay me back being uh, an honest married man right. we love God and we still sin so can love you and still cheat. ó tiẹ̀ mọ nǹkan. ìdídà mm. kò kú méjì bọ́lọ̀ òun lé lénìí àbí kẹ́ni kò pẹ̀ nìkan yẹ́ẹ̀ yẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹnìkan máa pẹ́ nìkan nínú ilé ńlá lẹ̀ you're not going nowhere you're not going nowhere you are not going anywhere. Oh. ọmọ wow ọlọ́run U.S. Army ṣàmù belt oh god máa fọ ẹ lọ. ọmọ gbọ́ mi lẹ́yìn. máa Oh skirt mi ò ṣe ṣòkòtò mi o ti ń fa. ọwọ́ ọmọ gbàgbọ́ mẹ́rin kí ni gbogbo shit gan. what the fuck. ó ń ṣí mi. ṣé kí n ó fẹ́ tú mi sí òòlù ó fẹ́ tú mi sí òòlù owó yẹn fa skẹ́ẹ̀tì ló ṣe ẹ̀ka ló ṣe ìjà. ọmọ pa mí ni ọ ẹbú kò ló ṣe ọkùnrùngbà àánú bí wọ́n fàjọjà. no no no no no no never it can never happen this same thing happened to my mother irú òtún gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí mi náà ah, ah. irú wíìzì mi ìdíyẹn sí mi the guy is not made. The wizard maid is Italican. Kò made anything. As the Yorubas would say, wọ́n ní kójú má rí ibi báyìí gbogbo ara ń lo oògùn ẹ̀. Àwọn tálákà, remain talakani. I will low báyìí tá a ti made, I la mọ league I àwa la remain rich. Wọ́n ní yẹ kí ọmọ ọmọ tálákà kọ̀ kó wá kó wá tepo No, abia àwọn Yorùbá man soni. ń sọ ní kí ojú má rí ibi báyìí gbogbo ara lo oògùn ah ah irọ́ ni never never kò lè ṣẹlẹ̀ láyé <laughs> no. ẹ wo my producer ṣe rí ní naija a lè gan iṣẹ́ fọ́ọ̀mù làwa máa ń ṣe <laughs> bí mo ṣe wà in fact èmi nìkan kọ́ everybody in the industry especially ní naija yìí ọ iṣẹ́ tí èèyàn bíi ten máa ṣe labroad èèyàn bíi méjì máa ṣe bíbẹ̀ adé ṣáàtú prophet. You see, that is one of the major concerns standing in Nigeria. Being a casting director, tó bá ti ka script wọn, àwọn ló máa so individual to fit each character. I want no more better, It's wọn ni. Okay, wo olórin tó sọ pé ṣe lè fi Jídé Kòsọ́kọ́ ṣe Spartacus, ṣé kò mọ̀ nǹkan tó ń sọ As good as Jide Soko is as an actor, he can still not fit into the character of that man Spartacus. So wọ́n Monkoton nǹkan what the Monkoton wọ́n You as a PM cannot act as a casting director. It is very wrong. Being a foreman is wrong in movie productions. Ewo, wo, tí mi bá ṣe gba gbogbo eléyìí tẹ́ ti sọ látàárọ̀, eléyìí tẹ́ sọ last time mo gbà. Ah, ah, nígbà tẹ́mi fúnra mi ò ní fẹ́ tẹ́. Aṣọ wa ní kọ́ńkú Jídé wá ṣe Spartacus. Oh, <laughs> You're welcome. Thank you very much. Uh, yes. Um, meet my PM. She's um, Korede Gunlaya. Good afternoon, sir. Good afternoon. Pleased to meet you. Same here. Please have a seat. Yeah. I'm ti rò pé ẹ máa send the cast listing via email ni. Ni to ko ma wá in person ni. Ah, not at all. Mo prefer to n in person so that if bá ní any question láti be mi léèrè. A lè fojú ajé kò ní That's professional enough. Yeah. More appreciate wíwá yín. So kill any for me. Mm. Well, the mother's character and tí mo rò ní pé Bukky Faleke ni mo fẹ́ ká lò fún Okay. She acts natural and she's very good in switching characters very well. That's good, you know, because actually Mori and Bukky ni So that's beautiful. You're getting it. ah, <laughs> thank you. Thank you. Um, character ọmọ yẹn ńkọ́? Mm, character ọmọ yẹn, mo rí role yẹn as the lead role. Darasin. Same Darasin? What's wrong? But olórin nìyẹn náà. I know. Exactly. And that is why she's most suitable for the role. Like Lákọ̀ọ́kọ́, she acts very well. Tẹ́ bá tún wá music videos eh, ó interpret the character dada. dáadáa. Mm-hmm and she's very good in the market she's sellable tẹ bá dẹ̀ ń wo gbogbo àwọn albums ẹ̀ tó máa ń jáde wọ́n máa ń ta gan ayé máa ń like ẹ̀ gan hmm. pàápàá jùlọ the last one to release yìí ìyẹn ta over three million copies ní Africa wa bí lásán. yeah I read that. ẹ̀yin náà wá imagine tá a bá lóru ẹ̀ níbẹ̀ sínú movie yẹn ṣe mọ̀ pé ó máa boost sales wa ni ká dẹ̀ má gbàgbé o kò ń ṣe African bí nìkan ni àwọn fans ẹ wà o bọ́n ṣe wà káàkiri the whole world nìyẹn. I think you have a point and I agree with you. Kí Yeah, I'm really impressed. But my concern is darasin ah, tẹ́ ń sọ yẹn kò easy láti get báwo la ṣe wá fẹ́ get ẹ. tí màá kàn sọ fún yín ni wípé ọmọ tuntun kò kí n ṣàkópa jẹ ṣebí èmi ni mo suggest ẹ. Eh Efinyele fún mi. I will handle that very well. Do I call? Do I call? Okay, I'll work on it. Ja, hallo. Nee. Nee, ich war ja nur ein bisschen beschäftigt. Jetzt bin ich immer noch im Büro. Das weiß ich nicht. Das weiß ich nicht. Hat er mich angerufen? Der hat mich angerufen, aber ich habe ihm ja gesagt, dass ich, ich habe ja wirklich keine Ahnung. Ja, wirklich. Ja gut, ich habe hier ein paar Leute, dass ich mit ihr sprechen musste. Alle Leute wollten mit Darasin arbeiten. Ja, weißt du. Ja, ja. Alles klar, dann, dann telefonieren wir heute Abend, wenn ich zu Hause bin, ja? Okay, mach's gut. Ciao, ciao. Hello. Ṣé àwọn tí wọ́n fẹ́ lómi bí ṣe wọn lélẹ̀? Eh, yes, yes, in fact, there are three in us. Okay. Hello once again. Anyways, I've gone through your script, Mutika. Storyline, you're really bad now. It's something you can manage, you know. But àwọn plot kọ̀ọ̀kan wà ń bẹ̀ tí ó fúyẹ́. So, mo ṣe àwọn amendment kọ̀ọ̀kan fún yín you know ó show mi pé scriptwriter yín kò wà exposed you know it's not exposed at all. yes yes wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní ọ̀yọ́ ni wọ́n ti kọ́. Hmm. Uh, anyways mo ti ṣe àwọn amendment kankan mo ti ṣe àwọn amendment kankan hmm, because i have a name to protect you know i'm Dara Darasin. yes she understand everybody wanna see the movie ti Darasin báwa ń bẹ yes so mo ti ṣe àwọn amendment kankan. Um, how many days ma spend pẹ̀lú yín náà. like um, about 10 days. 10 what? 10 days. No, no, no, no, no. Nah. No way. Nah. Forget it. Talent of my that. No, I can't spend 10 days with you. No, I am never going to spend 10 better days of my life with you, working with you. No way. No, you can forget about it. It's too much. The best I can do for your life, your career, and as a matter of fact your production because everybody ló máa fẹ́ movie as, as long as Sidara Simba ti wà it's just four days. Um, madam that won't be much of a problem uh, I'll work it out. No no you can work it out you have to do it. Yes you, you, do, you do it you do it. You know this is the first time Tidara Sima appeared in a movie and it means a lot to you to you guys. As a matter of fact, it means the world to you guys. Yeah, so mi lè fún four days so I can't do more than that. for it's okay yes. anyways ṣé ẹ ti bá ilé tí o dúró sẹ́yìn yín sọ̀rọ̀ price. ẹ ẹ ṣe kàn máa ó ti sọ fún wa ṣùgbọ́n mo rí pé ẹ máa consider wa lórí pricing ah. seriously. <laughs> consideration consideration consideration is not going to put food on my table so. Uh, no, I can consider you. Ah, consideration, okay. La, la consideration can only work in B. Kado Kaduwa's constitution. It's not possible. Anyways, anyways, I'll think about it and I'll, I'll tell him whatever Timba results say. Um, thank you very much, ma. We'll be looking forward to a favorable reply from you. Báwo ni deal tani in Germany? Yes, everything to my that. Our land down dúró by. Can you do but pass everything? Kò lè jẹ́ mi ni mò ń because you're just telling me. Ṣé mo pé ó yẹ kí n bí ẹ kó tó ṣèbójú ẹ̀ ni wọ́n fẹ́ rí lọ́hùn irọ́ mo rò pé olùfẹ́ lọ tọwọ́ bọ̀wé ń bẹ̀ ni ìwọ ni darasin yẹsẹ ò sí ẹ̀ ah okay that is nice ṣó ti yẹ inú òṣìṣẹ́ sẹ́yìn ibi tàwọn ará àjọhùn ẹ̀yin ò ní kọ̀ọ̀pù lẹ̀ ẹ̀ ẹ fẹ́ yẹ kẹ́ máa gbé kọ̀ọ̀pù mi lọ nì ṣe bẹ́ẹ̀ ni kọ̀ọ̀pù ń lé yín ẹ park ara yín kò lọ face mi àwọn eléyìí ni máa spend ten days pẹ̀lú eh, àwọn tó ti suffocate ara wọn already ṣọ́nà bíi tẹ́yìn gbà wọlé nìyẹn manager elite wa. ẹ tó tó tó straight. Ah, àwọn máa lè àwọn Ah, lè ṣiṣẹ́ káàtà yẹn dáadáa àwọn náà àlùwákàtò ah, a máa bá wọn sọ̀nà lọ́ba. how are you. yes ma. ṣe ká o ma. Um, anyway mo go through um, it's a very good story and beautiful wonder but. Um, ta ló ń play role ọmọ mi náà. Eh, <laughs> she's a singer. Um, her name is Darson. Darson? It's a Boruka Eri. Eh, eh, mo Darson. Um, popular musician ni. In fact, ó wà lára àwọn nominees um, best hip hop ní Grammy last year. Grammy in the US? Yes, yes ma so àwọn èèyàn mọ̀ dáadáa ni ó dẹ̀ ti travel round the world so a wò pé since tó jẹ́ tiwantiwa ni Yorùbá ni and ọmọ dáadáa náà ni ìpè kakúkú lò á wà á fáwọn náà ní lift díẹ̀ ẹ ti understand then káwọn èèyàn náà mọ̀ pé ọmọ wa ni nà kájú ṣe. okay and where are we looking at. Um, Lekki. Lekki. Do I really want to go that far? Um, What about if I ask you to come to my house and shoot it? Do you want to do that? Do you mind? Uh, wow. That would be a very wonderful idea. Yes, ah, mind ma. Ma, okay. Since we're pay since Meji Borino. Yeah, yeah, rather than pay stress around. Then you're going to do me a favor. The, the, the crew you're bringing in, I want less. I want less of them. I don't want so many. Oh, okay. You understand? And very clean ones, please. Okay. okay. àǹtí ẹjọ sì ni yẹ mo fẹ́ kẹ́ ṣó o mọdẹlì emotion yẹn ṣó ti yẹ yín ẹmọ kẹ́ ń bá ọmọ yín wí ẹ fẹ́ kó go the wrong path so bẹ ṣe máa ṣe tó máa very emotional please um, Darrison I want you to you know like you don't agree with what your mother is saying so let's see what you're saying here. I know what to do. That's why you paid me a huge sum of money to be here. Yeah, no I'm glad you know. Hey, Auntie, as usual, I'm not here. Uh, no problem. Sound, are you ready? Yes, sir. Camera. Good. Two shots. Yes. Tight. Very tight. Oh, Okay. Now, we're good to roll. Make up. Leave the set. Stand by. Go. Rolling. Rolling. Since 26, two shots, take one. Action! Ha! Oh mi, Suru ló gbà o. Ṣorí èèyàn máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ilé ayé yìí àti pé kì í ṣèjọ́ tó bá bímọ lọ́mọ máa ń rìn. mami sùúrù tẹ ọ̀rá mẹ́nuba yẹn kò kí ń ṣọ̀rọ̀ kelvin rárá ọ̀rọ̀ kelvin ò bá sùúrù lọ sùúrù mélòó ni mo fẹ́ ní nígbà tí kelvin kàn ń kó obìnrin káàkiri àfi bí ìgbà téèyàn bá ń kó àwọn èrò lọ sálùjọ náà and I can't do that anymore mami I'm fed up and I can't continue with this anymore. You won't say because it's raining in a country you want to vacate the place to another place. It rains everywhere ò nítorí ìyẹn fi sílẹ̀ gbogbo wọn yìí náà ló lè à ń fọgbọ́n bá wọn gbé ni. Mm, ẹ wo mami mi ò jiyàn pé it rains everywhere àbí kò rain everywhere òjò tó ń rọ̀ ní south òun kọ́ ló ń rọ̀ ní north ṣe rí nǹkan tó bá wo àwọn ayé gbogbo àwọn èèyàn ó ní kọ́mọ sọ. bẹ́ẹ̀mi ṣe wà yìí o lórí ọ̀rọ̀ Kelvin mo ti dé bus stop mi ní ìlópin cinema I'm not doing that anymore and I can't go back to him ẹ̀ wọ́n bí tí mo dé báyìí. The next step is divorce. I'm tired and I can't do it anymore. Suru lo máa ṣe o. Torí mi ìfẹ́ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ni máa kà fún ẹ. Àwọn ayé lọ́lọ́wọ́ wọn tí wọ́n fi ń kà. Tọ́wọ́ bá ti ro wọ́n, wọ́n á drop ẹ̀. Bí mo ṣe wà ẹ̀, mi ò lè ti torí pé mi ò ní fẹ́ káwọn ayé kọ́ máa wẹnu sí mi lára. I should now continue to be in a marriage tí inú mi ò ní tù sí. I can't do that anymore, mommy. I'm tired. You know what? I am your mom and I can and I'm telling cut you it, you cut can't. Cut it, cut it, cut it off, cut it off, woman. Uh, and yìí báwo lè ṣe máa fi irú reaction yẹn sí irú bíbá yìí your reaction is too light ó yẹ kó ní kí mi. Uh-uh. are you sick in the brain? Uh, oh, ka script ẹni nǹkan tó wà nù script ni mò ń deliver kí ló mean. ata ló sọ fún yín pé kẹtẹ̀lé script ṣé mo sọ fún yín pé mo ti change script ni. Uh, this is very funny who are you to change the script. I'm dancing, and I can change whatsoever I want to change. You cannot do it. Of course I can. You can. Because I've got a name to protect. You ain't got no name, so you have nothing to protect. You are a fool. Where did you get this speech? No. How did no you come on this set? No, no, no, no. How no, did no, you no. come on this set? never just called me a fool. This old cargo never just called me a fool. You call me an old cargo? This old cargo never I just called me a fool. you are. You, Director this from old PM. cargo never just called me a fool. Uh, um, eh, Darasin, please. Don't beg me, beg yourself. PM. But I yourself. think I am never with the, with the style of God. I am never going to walk with this upcoming rap. You're supposed to be happy that you're even working with Thorasin. Work with you? Oh, yeah. Who the hell are you? Look at you. You this local champion. Locality. Yeah, I'm a local champion. Even though local, the personality I'm a local champion like your mom. You I'm a big star. I don't know why I'm working here. Why should I walk with this kind of page? òtútù máa láṣọ gidi gan pèlè tàṣí ẹni wà níwòwò ẹ ti gbọ́ akáṣọ lérí. Ja, mal bitte durchlesen und einen unterschreiben. Nehmen Sie Stift. Hast du irgendwas anders dran Nein. geschrieben? Warum soll ich dann durchlesen? Bescheid. Also. Okay, ich kann Turbo-Winnie, ja, mal den Ja, ich werde sogar Chefboy. Ach, vielen Dank. Also dann. Was hast du mit Ihnen Geschäfts zu machen? Gleich was. Auf Wiedersehen. Danke, das war's. Ja. Dankeschön. Also dann. Das war's. Tschüss. Tschüss. Äh, Nicola, du warst da. Ich will da drüber. Mhm. Ich will da drüber. Ich will da drüber. nígbà tá a di tẹ́ni kò sí owó. dáadé dáradé kí ló dé òtútù máa láṣọ gidi gan pèlè tàṣí ẹni wà níwòwò ẹ ti gbọ́ akáṣọ lérí. sí ẹ máa ríran wò kó tó pẹ́. Dárazí Dárazí kí ló dé òtútù máa láṣọ gidi gan-an bèlè sí ẹni wà níwòwò. lẹ́lẹ́lẹ́ aláṣọ kan má ṣe fi sílẹ̀ fi bora ó lè gbé lọ ṣó fẹ́ máa dá ọ̀tún ẹ̀ jẹ́ kó bọ́ ẹni burú mọ́ ẹni burú mọ́ ẹni àwí fún ló wà ó kó yá gbọ́ dára sí èyí ga. Wolke hier. Wolke hier. Was willst Wer bist du? Hey, sorry. Kọ́yẹ́ kẹ́ ti ó yọ ọmọ yín ni. Ó yẹ kókó wọnú ọpọlọ mi ni. Ah, Ibo yọ ọmọ yín kọ́yẹ́ kẹ́ mọ̀ pé tẹlifísì ní ilé gbogbo báyẹn lọ. Ah, ẹ wá lọ. Ẹ wá lọ bẹ́ẹ̀ kọ́yẹ́ kẹ́ dájú ẹ̀bẹ̀ mm-hmm. eh? ah. sí mi lọ́pọlọ kókó sí mi nímú òkúnnù hmm? ṣé wọ́n ló gbà mí tíṣà bí mo gbà ẹ́ tíṣà eh, mo ti ríṣẹ́ sí bí kọ́kọ́ mọ́tò kò wọ́n. àìkú mi jẹ máa jẹ sórí bíi tèdè. ọjà yìí ọ̀rẹ́ mi. ọjà bó ni. ṣé ọ̀rẹ́ mi kó àtàrà. wọ́n ń bọ̀ bó ti tì í ṣé mi ni mo sọ fún pé mo bọ̀ ṣé mi mọ tí mo sọ ni. ẹ ra mọ ẹ kọjá mi ò náà owó díẹ̀ ti gbà pé. gbogbo ẹ̀ ti adúdú báyìí. kí tí gbogbo ọ̀nà lè ṣe wá dúdú báyìí. wáyé tí wíìzì ò jẹnẹrétọ̀ nígbà tí nepa ò bá wá tiẹ̀ mú un di. òru ah, ah. sì mú mi mo sì wọlé òru búkú ìdààmú ìyàtọ̀ sí bí o tá o. everywhere is just too dark. Ah, ọ̀dà ẹ jẹ́ lọ tan jẹ́ ni. lọ́tọ̀ jẹ́ lọ́tọ̀ jẹ́ lọ́tọ̀ jẹ́ lọ́tọ̀ jẹ́. No. Mama Dara said. You're welcome. You're a fool. Yeah, you're a fool. A big time fool. As a matter of fact, Okolwe Otiyesile. What's all this rubbish you did on my wall? What is all this supposed to mean? Mommy can keep a carbon. Ah! It was just a surprise. Oh, so Tishin Koteniko, and you expect me to appreciate this cheap rubbish? Show my mọ iye tí mo ṣe wall yìí do you know how expensive this wall was then you pasted these cheap things on my wall fẹ́ bà wall mi jẹ́ Ah, mo wí náà pé iná wà mo ṣáàdé ta mo rí pé iná ń bẹ kí ló wá dé tí gbogbo ẹ̀ wá dé báyìí. Ah! kele ah! okun ni. you know what pack all this all this all this rubbish you did on my wall and vanish bébé bá pẹ́ lára ọṣẹ ó máa ń dọṣẹ lílé ìyàgbé fẹ́ jogún mi láì tí kú mi. and don't you let this rubbish and another rubbish repeat itself again in my house. tètè gbọ́ fẹ́ yẹ wá sí náà lọ́ọ́ gbogbo kan máa ń ìgànnà báyìí owó iyebíye ni wọ́n fi kún ọ̀dà yìí ó sì máa ń hùwà báyìí náà tó bá tiẹ̀ fẹ́ kíyàn lẹ̀ Yorùbá gẹ́gẹ́ bá ti ń bọ̀ láti ilẹ̀ òtútù tá a sì délé olóòrùn wọ́n yẹ kó dá mi sílẹ̀ báyìí ni káwa náà sì tẹ̀mí tútù wọlé báyìí. ọpọlọ ti wọgán ti yẹ. you say what. bẹ́ẹ̀ ni mo sọ fún ọpọlọ ẹ ó ti yẹ tó bá jẹ́ pé ọpọlọ ti wọgán yẹ ni o ò ní fẹ́ da omi tútù sílẹ̀ kí yẹ ẹrẹ kété. Hmm? bí dẹ ṣe wà yẹn o lè tẹ̀lẹ̀ tútù mọ̀ bó ṣe wà yẹn bẹ́ẹ̀ ni kí ni wọ́n rí sí gbogbo rubbish táwọn méjèèjì yìí tó fẹ́ máa dálẹ̀ nínú ilé mi. kò sí ohun téèyàn ń sọ sí relé. this is rubbish fẹ́ wù mí wọlé. tọrọ yẹn sọ̀rọ̀ ẹ máa yẹn sọ̀rọ̀ ẹ bí yẹn ṣe ń sọ̀rọ̀ tí yẹn sọ̀rọ̀ tí yẹn bá ti ń sọ̀rọ̀ sábúrò sọ yẹn wọn mọ tó sọ̀rọ̀ síbi náà bẹ àgbààgbà fúnra ní mata ó kago wọn wọn wọn blast wọn mọ blast wọn mọ blast wọn náà ní tẹ kíní pé wọn bá ti kó njàmínì jẹsà dà wọn mọ gbé. emergency kìí gbogbo àwọn kíní báyọ̀ dà kọ́ gbàgbé wípé ọlá ìfẹ́ ṣe bóun lòún jẹ. èmi rí i nílẹ̀ wá tilẹ̀kùn lé ní ànírógun olè o. lágbára máa mèrò ṣe jẹ́jẹ́ gbogbo igi kan là ń fàdà lù. gbogbo ẹni a bá rí kọ́ là ń yájú sí. ayé mi.

ayé mi ọwọ́ rẹ ló wà. Mani. Ayé ọwọ́ rẹ ló wà olólùfẹ́ mi ayé mi ló wà. is rubbish kí ni yányányányányányányányá kí ni ìkọkúkọ lélẹ́yìí ṣé tí wọ́n fẹ́ produce fáwọn fáwọn àwọn àwọn masses mi lélẹ́yìí mi ò lè kówó mi léwu eléyìí rárá rárá agbọ́ gbéraga yẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ I've been tọrọ ẹtí ń dá but ìkọkúkọ eléyìí this is rubbish jargons oh my god when you are ready for business please you come back to me. what is happening what is happening. wrong wrong. nhanh nhanh nhanh nhanh nhanh nhanh This is jargon. When she's ready for business, she should please come back to me. I can't tolerate this, please. that's it. No, this is this this um stop escape. Let's re shoot and um, re-sing. Um, Jim Marco Tanya, dọ̀la kó má padà síbẹ̀ mọ́. ọwọ́ ti tuntun wá. Darasin tí mo bá gbọ́ ẹ dáadáa nǹkan tó ṣàlàyé fún mi ni pé tó bá ní kó kọrin ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n intend láti kọ ṣùgbọ́n tọ̀ ni nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀. <laughs> ọ̀rẹ́ mi I did not want to believe it at first nígbà tí wọ́n sọ fún mi mo bá wọn jiyàn títí ní studio àfìgbà tí wọ́n tó ṣe playback fún mi tí mo tó fi etí ara mi gbọ́ pé kọkúkọ ni mo kọ mo kọ́kọ́ rò pé ọtí díẹ̀ tí mo mu bóyá òun ló ń pa mí ni ọ̀rẹ́ mi for the past three days three good days tí bá ń try láti rí as by Masuloni, sùn lọ ni kí n má lánàá ìpè mo fẹ́ kọrin ni máa sùn lọ ni máa I've wasted three hours of my life. gbogbo nǹkan tó sọ ọ́lẹ̀ yìí ọ̀rọ̀ yìí lọ́wọ́ ayé nù eléyìí ò ń ṣe lásán. àyíká mo ṣe. sista Tọ́lá ìrànwọ́ mo wà nílé mo kàn ń gbọ́ bí àǹtí ṣe ń sọ ọgbà wọn ẹ jọ ṣé ẹ ní bínú ṣé mo lè sọ sọ́rọ̀ tó wà nílẹ̀. ọ̀rọ̀ wo ni wọ́n gbé sílẹ̀ yìí fún ẹ pé kó dá sí ọ̀rọ̀ wo ni wọ́n gbé sílẹ̀ fún ẹ pé kó tẹnu ẹ bọ̀. Talent tó gbé ẹnu ẹ So you were eavesdropping with my first conversation. I'm sorry. Talent gbé ẹnu ẹ sọ̀rọ̀. I'm sorry, ma. What can I do without music? What can I do without singing or me? Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. La ilaha illallah Muhammadu sallallahu alaihi wasallam. àǹtí wa ẹ ti ṣe àṣìṣe kan sí èèyàn kan lọ́wọ́ tó ṣe pé òun ló ń farapamọ́ jẹ yín yá ṣe rí ẹni tá à ń sọ yìí kò fẹ́ kẹ́ ẹ dẹni àpọ́nlé mọ́ ó ṣe débi pé gbogbo àwọn tí wọ́n ń pọ́n yín lé tẹ́lẹ̀ wọ́n padà máa tàbùkù kàn yín ẹ ti ń rí ṣe tẹ́lẹ̀ kò fẹ́ kí ọ̀tá yín kó rí ṣe débi tó ṣe pé ẹ̀ ní orin kan mọ́ rárá. bẹ́ẹ̀ ni àmọ́ fa iná máa lè ṣìrì ìṣirọ́ iná máa lè ṣìrì ìṣirọ́ sẹ́ni bí nǹkan bá le kókókókó tó le bí ojú ẹja kẹ́dà ó máa dùn nítorí pé ń padà bọ̀ wá dẹ̀rọ̀. àmì o àmì. ẹ níbi táwọn kan ti ń dé ọlọ́run bá mi fún àwọn kan láǹfààní láti tù hmm. àkànṣe àdúrà láàsì hmm, pẹ̀lú ògo ọlọ́run ọba gbogbo ohun tó ti dàbí ẹni pé kò fẹ́ ṣe é ṣe pé ẹ̀ ń sùn ẹ̀ ń ṣe yóò kúrò bẹ́ẹ̀. Hmm. ẹ jọ sá ní weekend ó ní performance kan. kí lẹ pè é. Uh, performance ó máa kọrin ní àárín ọ̀pọ̀lọpọ̀ èèyàn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣẹ̀dẹ̀rí ó wà very important sí career ẹ̀ bójú ò ṣe wá ní tiwa ń bẹ́ẹ̀ báyìí ní kókó ẹjọ́. ojú kì í tinú alẹ́ pẹ̀lú ògbó ọlọ́run àti àtìlẹ́yìn ànábìwá Muhammad ojú ò ní tiwa. àmín. ọlọ́run ọba lábẹ́ a ṣe àkànṣe àdúrà yìí tó ṣe pé ẹ̀rù ó yín hmm. gbogbo nǹkan tí ó ti dàbẹ́ ni pé ó fẹ́ ṣe bákan yóò padà dá. àmín. Hmm. àfa èlò ni a máa mú wa báyìí fún gbogbo ètò tí ẹ fẹ́ bá wa ṣe. yóò ná yín lówó díẹ̀ o á hmm, pe àwọn àáfàá tá a ṣe àkànṣe àdúrà yìí yàtọ̀ sí pé a hàn tú a ra àwọn tùràrí kan tó lágbára hmm, yóò ná yín tó bíi two hundred thousand. Hmm. ọ̀rẹ́ mi ló ń two hundred thousand bí jẹ́ two million máa ṣe é káwọn ṣàtìjà. orúkọ ọlọ́run bá nìyẹn. make some noise! you That's good, that's good. Right about now, my sister, the one I love so much, put your hands together, make some wò ní gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí o bá ṣe máa wá ṣe tí ò ní di àdán tán mọ́ wa lọ́wọ́ òun ni kó jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní rò báyìí. ìwọ náà bẹ̀rẹ̀ sí ní máa rò mo mọ̀ púpọ̀ sí nǹkan tágbára ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n ìwọ fúnra rẹ̀ jókòó rò dáadáa tó bá mọ̀ pé bóyá láwọn kan tó ti ṣẹ̀ àbí anybody tó kàn fíò pé bóyá o ṣìwàwù sí in one way or the other jókòó kọ list wọn jáde ká bẹ̀rẹ̀ sí ní yálé wọn lẹ́yọ kọ̀ọ̀kan ká máa bẹ̀ wọ́n. dànù fún màá bá. ẹ̀rọ ẹ̀tẹ̀ ètò èwo la ròyé èwo la ròyé gbà gbà gbà kí ni ti nu gbogbo mọ́tò yìí gbogbo mọ́tò yìí èwo la ròyé òṣì ẹ má fọwọ́ ògùn pa mí lára ìyá ẹ má fọwọ́ ògùn pa mí lára ẹ súnmọ́ sẹ́yìn. fi tọ́jú ara mi o. ẹ wo mọ́mì àti fún yín lówó kẹ́ fi tún ara yín ṣe yẹn nǹkan ni problem ẹ wo àwọn ọmọ tẹ́yìn náà bí kalẹ̀ yìí náà àwọn náà gbọ́dọ̀ ṣiṣẹ́ ni mo ṣiṣẹ́ kí n tó rówó mi ṣe rí owó yẹn ó wà lọ́wọ́ mi mo lówó gan as a matter of fact i'm made bó jẹ́ kán flying láti bíbá lọ sí anywhere in the country germany anywhere yẹn ṣà mention owó yẹn wà lọ́wọ́ mi àmọ́ káwọn ọmọ yín náà ṣiṣẹ́ kán ṣarajọ. Ah, bójú owó onírowó oníyọ̀ tó bá máa yá bó bá dẹ̀ máa lọ jiná nìkan jì káwọn náà wọ́wọ́ jọ kọ́ fi yín treat yín dára yín ò yá lẹ́lẹ́kún síwájú tẹkún sẹ́yìn àwọn yín gan dánjú èmi tẹ́ fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ lọ. ṣé mo sọ fún pé mo ti change script ni. Ah, ah this is very funny who are you to change the script. I'm Dorothy, and I can change whatsoever I want to change. You cannot do it. Of course I can. You can. Because I've got a name to protect. You ain't got no name, so you have nothing to protect. You are a fool. Where did you get this speech? No. How did no you come on this set? No, no, no, no How no, did you come on this set? You never just called me a fool. This old cargo never just called me a fool. You call me an old cargo? This old cargo never I just called me a fool. I look nicer than you are. You, Director from This old cargo never just called me a fool. iwájú ọpọ́ngbọ́ ẹ̀yìn ọpọ́ngbọ́ olùmúlọ̀tún ọlọ́kùnrin ló sì àárín ọpọ́n ìta ọ̀run ifá olókun asọ̀rọ̀ dayọ̀ wọ́n fi rí pé wọ́n fi rí pé bí wọ́n kàn lè lò fún un wá ṣe ní kó wí. ẹlẹ́rìí ìwọ mo ké pé o.

awóyẹmí gangan lorúkọ tó sọ mí orúkọ tó fún mi tí ìyá àti bàbá ń tàn sọ mí nìyẹn èmi lè mú change tí mo sọ di wheezy nítorí ìròyìn tí mo ń kọ ògbóǹtarìgì babaláwo ni bàbá tó bí mi náà ìdí nìyẹn wọ́n fi máa ń pè mí ní OBO ìyẹn túmọ̀ sí ọmọ bàbá onífà hmm. àwọn tí ó yé ọ̀pẹ̀lẹ̀ tẹ́ wọ̀ yẹn òun ló ṣàtọ́nà mi débi àmọ́ ọ̀rọ̀ mi fọjọ́ mi ṣọ́rọ̀ mi yẹn ó ti pẹ́ tí mo ti fẹ́ràn yín lọ́wọ́ ó ti gan àmọ́ ẹ̀ kí ẹ̀ gbà mí láyè débi tẹ́ wá fún mi lọ́rọ̀ sọ. tẹ́ bá ní wò bóyá mo jẹ́ irú ẹni tí mo jẹ́ sí yín ó ní iṣẹ́ kan tí mo ṣe fún yín hmm. màá ṣe ẹ fi sábẹ́ ròrí mi ẹ sùn gbogbo nǹkan tó bá ń ṣe ń pàwátá pátápátá báyìí ẹ má fi lálàá mojú hmm. tẹ ẹ bá máa gbàgbé láàyè o. Onkel Jo. Onkel Jo. Was willst du von mir? Wer bist du? Gott hat mir geholfen. Diese Schlampe hier hätte beinahe mich verletzt. Guck mal. Die berühmten Menschen sind immer so. Die behandeln uns wie kein Mensch. Sie haben es verdient. Ich gönne ihr nicht, dass sie berühmt ist. Wir hätten sie alle wirklich schlagen müssen. Oh, Mommy. ṣé ká mọ̀ pòrọ̀ tọ̀ra wa jẹ mọ́rù lóògùn ẹrù èèyàn dúdú kọ́ ló ṣẹ̀ o rí òyìnbó tó o pé o rí lójú àlá òun lẹni tó ṣẹ̀ tó farapamọ́ tí ń fìyà jẹ ọ́ bẹ́ẹ̀ ni ọ̀ka bímọ sílẹ̀ ó ti bóró ológì níbi tìyẹ̀ ó bẹ́ẹ̀ mọ̀ oògùn tí ò bá jẹ́ ewé rẹ̀ lókùkan ọmọ tẹ́yà bá bí ẹyá níjọ́ bọ́mọ mi ṣe ní òòsà tó ti sáhùn òyìnbó tó rí òun ní í ṣe ọ́ n táwa ṣe báyìí rèé o ó padà lọ sílùú òyìnbó èèbó tó o pò ṣẹ tó o náà ti ṣubú òun ló lọ pè wá o ò ní kọ iyekíye tí ó ná o ó gbé wá síbi àwa bẹ tá a bá ti bẹ tó bá ti gbọ́ kó bá parí. bàbá ṣe rí ibi tí mo ní owó dé yìí níbi tí ọlọ́run gbọ́ àdúrà mi dé àti lọ sí Germany kọ́ ni pírọ́blẹ́mù mi o kódà àti lọ sí anywhere ní gbogbo àgbáyé ń kọ́ ni pírọ́blẹ́mù mi o. ọ̀kárì. àmọ́ mi ì lè rí ọmọbìnrin yẹn mi mọ bí tó ń gbé. E. o ò lè rí. mi bàbá. ó dáa gbọ́ mi ṣé o mọ orúkọ ìbò náà. ọ ah, orúkọ ẹ bàbá mi mi mọ orúkọ ẹ. ṣé bó o bá rí o lè dá a mọ̀ pé ẹni tó o bá jà tó ń ṣe rí. ọ ah, mọ̀ tí n bá lọ bẹ̀ tí n bá wà gbogbo Germany káàkiri mi lè lókèsì ẹ̀ bàbá ẹ̀ kódà kó mi lè mú wá bí mi lè mú. o ò dá mọ̀ o ò mọrúkọ rẹ̀ o ò mọbi tó ń gbé ah orin wo là á kọ sílùú gbẹ̀dú o bí o ṣe ròyà wá wò. ojú sàn ẹjọ. ibo ló kù tá a fẹ́ gbé ka ara ń tà ń wí fún yín nù o gbéra o lọ sílùú èbó eléèbó ìwọ lọ ń ṣe wọn báṣubàṣu kí ló dé àwọn tí wọ́n nílùú gan jẹ́jẹ́ ni wọ́n ń tẹ̀ kí ló dé tẹ̀yìn ń tẹ̀ báṣubàṣu ṣé torí orúkọ tó o ti ní ni àbí ti kí ni kí ló ní láyé tẹ́nìkan ò tí ì ní bó o bá lọ lórúkọ o bá wọn kan wájú ni bó o bá náà wà nípò àtàtà àwọn kan ti ń bẹ níbẹ̀ kó o tó débẹ̀ kí ló dé tẹ̀ ṣayé pẹ̀lẹ́ mi ò mọ ohun tó wà kó tá a lè ṣe o. nǹkan mẹ́mẹ́ ẹ̀yin arábìnrin ṣé o gbédè ẹnu rẹ̀. ah mo gbọ́. ọmọ sọ. bàbá mo gbọ́ èdè yẹn mo gbọ́ jámà mo lè kọ́ kódà mo lè kà mo gbọ́. bó bá ń bọ sọ̀rọ̀ o lè sọ̀túnmọ̀ tó bá wí. ah màá túmọ̀ ẹ̀ fún yín bàbá màá túmọ̀ ẹ̀. ó yá fi ọwọ́ méjèèjì gbé igbá tí ń bẹ lórí òkè kó o gbé dání igbá yìí gbé rárá gbé o fọwọ́ rẹ méjèèjì gbé tẹ́tí inú kó o gbọ́ mi o etí inú lè jò nílò gbangba ní ti mẹ́ràn èmi ò mọ̀ pé gèdè bá a bá lè pè é à á pè ẹlẹ́dàá rẹ̀ afẹ́fẹ́ ní fẹ́ ní kangi oko lára àfi tí afẹ́fẹ́ ò bá fẹ́ dé ọ̀dọ̀ rẹ̀ ni ò ní gbọ́n tá à ń wí bí n bá ti wá ń pè gèdè yìí tẹ́tí kò gbọ́ rànjú mọ́nú omi o ibi tá a bá pè dé bó o bá rẹni tó jọ ìbò aláwọ̀ funfun bẹ́tọ̀lù máa bẹ́ bàbá máa bẹ́. bó o bá ti wá bẹ́tọ̀lù kó o wá kẹ́tí kó o gbọ́ ní tó bá wí ní tó bá wí ni kó o wá túmọ̀ fún mi ó yá. iṣẹ́ oríran mi ni mò ń ṣe ọ̀nà òrìṣàlà fún mi ni mò ń tọ̀ mo tọ̀nà títí mo délu òṣòro ń gíṣó ara òṣè gbá ara ara òrìṣà òṣè kìláyà èmi náà ti wá dọmọ ọ̀pọ̀ yẹ́kẹ́tẹ́ kẹ́ni kẹ́ni mọ́ ṣe nà mí ẹni bá nà mí àríjà bàbá mi àrẹ̀mọ́ ọ̀pọ̀ yẹ́kẹ́tẹ́ ẹ̀yin ìyá mi òṣòro mọ̀nìgbà ẹ̀yin ni mo pè ẹ̀yin látorí jápá àti ìdíjẹ̀dọ̀ olókìkí òru ọ̀gàlàǹtà ọ̀gbẹ̀yìnkùlé bẹ́gìjà wọnú yàrá yèyé ìrúgbó oníyàwó abẹ́lẹ́lẹ́ tí ń darí òun. Warum habt ihr mich hierher gerufen? Was soll das? Wegen ihr? Ist doch nicht euer Ernst hier. Was soll das? Wisst ihr, was sie mir angetan hat? Sie hat mich auf den Boden geschmissen. Nur weil ich ein Autogramm von ihr wollte. Was denkt sie, wer sie ist? Celebrity Star? Benehmt sich nicht so. Sie hätte mir einfach ein Autogramm geben müssen und mich nicht runterschmeißen müssen. Das ist unfair. Würden wir das mit Schwarzen hier machen, heißt das Rassismus. Weiße gegen Schwarze. Eine Lösung? Was für eine Lösung? Ich verzeihe ihr das nicht. Es gibt keine Lösung zwischen mir und ihr. Ich werde so bleiben. <laughs> Mama! Kò sọ̀rọ̀ mọ́, Sie hat gesagt, warum habt ihr euch mir hier geholt? Warum? Was wollt ihr euch von mir? Ich bin doch kein Penner. Ich wollte ja nur Autogramm von ihr haben. Sie hat mich zu Boden geschmissen. Warum? Was habe ich getan? Wenn es weiße zu schwarzer ist. Warum hat sie dich weggeschmissen? Ọmọ gọ àpò ẹbọn kù. Kí ni ń pọ ọmọ bí kí ni gbogbo àgàtú tó dà á lẹ̀ yìí ìtumọ̀ ń tó wí ni o fún mi kó jẹ́ ń pa ọjà rẹ. bàbá ah, má bínú ó sọ pé kí ló dé tẹ́ ṣe pè mí sí bíbá kí ni mo fẹ́ kí lẹ fẹ́ látọ̀dọ̀ mi tó bá jẹ́ wípé white ló ti black ń sìn yìí ẹ máa ní ẹ versus versus ẹ máa ní ìwà ìkórìíra ni àmọ́ black ló ti white bàbá sọ pé òun kì í ṣalágbe o. ó lóun èyí ṣalágbe. ó sọ bẹ́ẹ̀. ìwọ sì rò pé torí alágbe tó jẹ́ ló fi ti yakata. kò tọrọ bàbá ó lóun fẹ́ kí n kọ fóun autogram ní nǹkan tó kọ fẹ́ nìyẹn. èmi lẹ ń pè ní tó o fóun. ó lóun fẹ́ kí n kò tọwọ́ bọ̀wé fóun wípé òun ló lókìkí. òun dẹ̀ láìkì mi òun mọ̀ pé celebrity ni mí lòun kàn ṣe fẹ́ autogram mi bàbá. ẹ kí ló wá ní ká ṣe. Ah, bàbá olóhùn ò ní gbà ó ní kódà òun wá ṣẹ̀ṣẹ̀ tún yín náà mọ́ ní bàbá. Ah, ara ń tàn wínú ṣé o ráyé báyìí ó kó wọn ò ní gbà kò burú ibi tí múnimúni ń gbé ibẹ̀ náà ní gbanigbani wà yóò gbà lẹ́rọ̀ náà ni bí ò bá gbà lẹ́rọ̀ yóò gbà léwure. bẹ́ẹ̀rù bá kòkè tó kanlẹ̀ o tún níbi àdarí rẹ̀ kọ́ fọkàn rẹ balẹ̀ <laughs> òun tilẹ̀kùn nù àwa ó sì ṣí oníkéré ti yọ̀kéré bóníkùn ṣe ń tìkùn àwa ti wá yọ̀kéré ni. ho àjiyọ pọ́npọ́ lọ́wọ́ abafẹ́fẹ́ ṣòro lórúkọ àpékú ọjà mọ́rẹ̀ mú ògbọ́ lórúkọ àpèsàlẹ̀ kú nípa àlàyé àti gba pọ́npọ́ lọ́wọ́ ich hab's doch gerade gekocht. Was passiert mit mir? Aha, es ist von Nigeria. Die haben einen Fluch auf sie gemacht. Was sollen wir jetzt machen? Meiner Meinung nach, wir machen weg, wir haben schon genug. Ja, bin ich auch der Meinung. ẹ̀yin ọmọ mi ilé ayé ṣe jẹ́ lẹ́rìí wọn ẹ̀rí ayé ayé ayé àléébá àbá àfiṣe ẹni tí ń wáyé ò ráyé ẹni tó ráyé ò dámọ̀ ilé ayé tẹ̀ ń wò yìí kò ṣeé gbé bẹ́ẹ̀ lọ́rùn ò yá lọ́bọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ṣẹ́ẹ̀rì tó bá ń sọ fún alágbára ayé pé kó rọra bí wọn ò bá gbọ́ oko òparun lálágbára ayé ń lọ ẹni ayé ń yẹ kò mọ̀ ṣe jẹ́jẹ́ nítorí ayọ̀ báyìí lákèrè fi ṣẹ́ni tán gbọ́ mi ẹni tó dupò ọba tọba jámọ́ lọ́wọ́ tó rọ́ba jẹ ẹ pé wà nìkan ló gbé débẹ̀ ni ìwà kọ́ ọ a ti kọ́ wípé yóò jọba ni àmọ́ bó bá wá jọba náà tán kó mọ́ rò pé agbára òun ló gbé òun débẹ̀ ewé ò ní bọ́ lórí igi kọ́ba òkè ó mọ̀mọ̀ sí nítorí ìdí èyí ẹ mọ̀ ṣe jẹ́jẹ́ báyé bá ń yẹ ní pàápàá ìwà pẹ̀lẹ́lẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ yín o ó dọ́wọ́ yín. owó dáàdì ọwọ́ yín ni kémi ti máa dúpẹ́ ah torí bóyá tí kò bá sí irú yìí ní ọjọ́ tí èní yìí ó possible kó jẹ́ pé nǹkan tí ò ń ṣe mí ó sì máa wà lára mi ó lè má tíì kúrò àmọ́ lọ́la yín báyìí ó mo ti fi dẹ́ni tó wà òkè sí yẹn wò mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ gidi gan ni. ó dára sí mi mo dúpẹ́ lọ́wọ́ èmi ọba aláwòrán ní ká ẹ jẹ́ ká fọpẹ́ fún. òun ló léwé ló légbò ní gbogbo rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ bó o bá róníṣègùn tó ń lérí fòròpọ́pọ́ pé àfọ̀hún àfọ̀hún irọ́ ni o òkú ẹ̀tẹ́ ní lọ bó bá sàtọ́ba òkè ò bá fàṣẹ sí ń gọ́ ẹlòmíì ó sì porọ́pọ̀ olódùmarè ó sì ní káṣẹ́ wọ̀ olódùmarè ni ó jẹ́ àdúpẹ́ fún. lọ́n ṣeun olúwa ṣeun. ó tún wá kó nìbọn ró nítorí pé ọlọ́run fi wá kẹ́ra wa ká lè mọ ṣọ́ra wa ni wo mi mọ̀ bá dára sí mi sọ̀rọ̀ kó mọ̀ jẹ́ kí òkìkí tóun ní kó mọ̀ rúbọ lójú mo fẹ́ kó rántí pé ìgbà kan ti ń bẹ̀rí tó ṣe pé aṣọ rẹ̀ ò jẹyọ kan lọ ìgbà kan ti ń bẹ̀rí tó ṣe é ṣe bóyá àwọn òbí rẹ̀ wọn ò rí bí sùn tó ṣe pawọ́ sùn ni bólódùmarè bá wá dá ọ láláṣọ púpọ̀ àbí tó wá dá ọ lónílé rẹpẹtẹ ìyẹn ò ní kó wá máa wọ ọmọ adarí oorun bíi pé wọn ò jẹ́ nǹkan ẹ ṣe jẹ́jẹ́ o olódùmarè ó wà pẹ̀lú wa. ẹ ṣe wàá mi. jàre mò ń bọ̀ mo ní nǹkan kan tí mo tún fẹ́ fún mò ń bọ̀. wọ́n ti sọ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ pọ̀jù yẹn lọ. ah ni mo tiẹ̀ ṣe wà jẹ́jẹ́ báyìí ó lọ mú ikú mi a máa lọ. As a matter of fact, mm. if they are trying to get me, get me, get me, I won't let them get me, and I will not get them too. Me ò ní you yàn, mi ò dẹ̀ ní jẹ́ let me be sincere with you. Uh-huh. Tí èèyàn bá wá any kind of help wá sọ́dọ̀ me mm-hmm. before you know it like this, I've done it. Ah, Ọlọ́run bá ṣe, Ọlọ́run ṣe. Ọlọ́run ṣe, Ọlọ́run ṣe kò sẹ́ni níbẹ̀ irọ́ làbà ń bẹ ìgbéra ṣanlẹ̀ bí ìgbéraga ẹni dì mẹ́rù ó jẹ́ mú kúrò kó má lọ pẹ́ ó tètè ṣanṣẹ́. onírúurú lèèyàn àfi bí aṣọ lóríṣiríṣi o kì í ṣe gbogbo ẹni tí a bá rí la lè máa yájú sí ráṣọ ńlẹ̀ ó jáde kò lẹ̀ àfi bí ìtayà ọkọ̀ tó bẹ́ kò nílé ìfẹ́ kò nílé lọ ẹni dì mẹ́rù ó jẹ́ mo kó má lọ pẹ́ ó tètè ṣọ́ṣẹ́. kò sẹ́rẹ́ níbẹ̀ irọ́ làbà ń bẹ ìgbéra ṣọ́nlẹ̀ ìgbéraga ẹni dì mẹ́rù ó jẹ́ mo kó má lọ pẹ́ ó tètè ṣọ́ṣẹ́. ṣé wọ́n láyà sínú owó ni ṣó fẹ́ dọ́lọ́hùn jọ̀wọ́ sọ fún mi o. èyí ga pòpọ̀ àti olórin kò sẹ́ni tó ẹ̀ ta ló máa bá ẹ̀. èyí ga pòpọ̀ ìgbéraṣọ ńlẹ̀ ògbẹ́ níjà ńlẹ̀ ògbẹ́ níkùnlẹ̀ kégbé ní débì kan àfi bí asán. kó má lọ pẹ́ o tètè ṣọ́ṣẹ́. ìgbẹ̀yìn ló máa ń dolókun àdá o. ọlọ́run bá dá alágbára wà nínú wọn. ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ kò sẹ́ni tó mọ ibi táwọn rè èèyàn táwọn mọ táwọn pàdé ká ní sùúrù ká fara balẹ̀ o kó má lọ pẹ́ ó tètè ṣọ́ṣe. kò sẹ́ni nílẹ̀ irọ́ làbà ń bẹ ìgbéra ṣanlẹ̀ bí ìgbéraga ẹni dì mẹ́rù ó jẹ́ mú kúrò kó má lọ pẹ́ ó tètè ṣọ́ṣe kò ṣeré níbẹ̀ irọ́ làbà ń bẹ ìgbéra ṣanlẹ̀ bí ìgbéraga ẹni dì mẹ́rù ó jẹ́ mú kúrò kó má lọ pẹ́ ó tètè ṣọ́ṣẹ́.